أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له وما يدل فلا هادي له واشهد ان لا إله إلا الله واشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله أجمعين اجمعين وبنستعين سيم بوزا آه torí àtà ẹ̀kọ́ ọmọ yẹn tẹ́lẹ̀ ó yẹ kó ọmọ nípa yẹn ló bá tà níbi ara ọ̀rọ̀ àṣàkà ara àgbẹ̀mí ara àbáyé lọ bèrè أين قريتكم؟ أيوة نعم àádá ọ̀pẹ́ fọ́lọ̀n jama alhamdulillah bílẹ̀ bá súlé ní ìdá kan tó tún kùnú Ramadan àtọ́ ti kó nìyẹn ìdá ìdá ní Ramadan a lè kọ́ dá sí mẹ́fà márùn-márùn bóbáyá a tún lè dá sí mẹ́ta mẹ́wàá mẹ́wàá a tún lè dá sí mẹ́rin tí í ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀ ìdá méjì ara àdá yìí náà ni ń gbé twenty five wẹ̀ ni ò sí dá kankan mọ́ta lè dá sí. Si dọ́mà orin ní ìsìn ìdá 25 ó dẹ̀ pé níbi ọ̀dẹ̀ ti di pé ó dá méjì ló ti bọ́ fírì ọ̀bùn sí ń já sòrò só lọ ọ̀nà ìjà gúnlẹ̀ láyọ̀ amina mọ́sẹ̀ nìkan òkú tí a ṣe láyé gbogbo àwọn tá a bẹ̀rẹ̀ rẹ̀ ibi bẹ̀rẹ̀ yí pé nta fẹ́ máa jẹ ó ti délẹ̀ a tó bẹ̀rẹ̀ walilayi amdu àdúpẹ́ náà ní tán lọ yìí àwa kan ń bẹ a a pé àà tí o ti sáwẹ̀ ìsàǹbọ̀ wa. àbí. tó bẹ́ẹ̀ náà ó padà rọrùn náà ní kò àlìgọ́lá kò jagun lè Allahumma amin kò yà sọ̀pọ̀ ọdún gbogbo bí tó wá gbé dùn fún wa ọlọ́run mọ́jà dùn yẹn ó tán láéláé má. àmín. àmín. wọ́n lápẹ́ nìkan kó jẹ́ ó dùn ìwọ náà ní ìwọ ọlọ́run ni. wàláhì. kọ́kọ́rọ́ bó ṣe dùn owó ẹ̀ ló wà. bẹ́ẹ̀ni. bí rọ̀mùdánà bá wọlé báyìí ìyẹn lè tibẹ̀ dọlọ́lá dọlọ́lá téèyàn dẹni tí ọmọ jẹjẹ mú gbẹdẹmukẹ lọ́nà wo jàmá na ọ̀nà kéèyàn nípinnu pé ah, ara lè mi ó gbádùn ní rọmọdánà yìí. Allahu akbar. a ah, tọ́jú wọn kéèyàn láníyàn báwọn kó sì wa wa nínú Ramadan ọmọ tí kì í gba ẹran tẹ́lẹ̀ tẹ́lẹ̀ akramakumullah ọlọ́run má yẹ kọ́ mọ́ gbẹran wá ẹ̀jẹ̀ ó gbẹran. àbí àwọn mẹ́rin náà máa pín odidi ẹja kan àárín. èyí tó yẹ pé ẹja lọ́bàgbà ẹ̀jẹ̀ ó gbẹ ẹja. kó gbódìdí kan kó gbórí ẹja. kọ́mọ sìnkú pé ah, rọ̀mùdánà ló mọ̀ kó ìbá mi. rọ̀mùdánà yá yìí púpọ̀. irú bàbá bẹ́ẹ̀ tí ọdún bá parí ọlọ́run ní ká ọdún pò nú ilé rẹ̀ báwọn. wàláhì yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. bó ṣe dùn nínú rọmọdánà ọlọ́wọ́ sì jọ máa dùn lọ bẹ́ẹ̀. Allahu Akbar. ẹ̀ẹ́ kò wá tí ì tán ó sì kú sàárì mẹ́jọ àbí mẹ́sàn. akẹ́rọ̀mọ̀kúnmọ̀lọ́ bó ṣe rí nù. Hmm, ẹ màmá ẹ̀dádìí ẹ̀dùbúlẹ̀ ẹ̀lọ́ra wá ọlọ́run ṣe bẹ́ẹ̀ tàbí ètò tí ń sin bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì mọ̀ ilẹ́sẹ̀ ilẹ́sẹ̀ ó sì dábúlẹ̀ kọmọ rẹ̀ ó jẹ́ káyà rẹ̀ ó jẹ́ ìwọ náà jẹ́ ń bẹ̀ ìkan bẹ̀rẹ̀ kan láàrin ìkan parí bọ́bá sókè tó di tòlótòló ẹ̀pá gbogbo àwọn èèyàn kan tí a fẹ́ káwọn àfa máa jẹ tòlótòló ọlọ́run má má kú láyé wọn. amina. amina amina. wọ́n sin ni o wọ́n rà ni o tọ́sàrí pé àwọn àfa ó yẹ kí wọ́n máa jẹ tòlótòló. lọ́wọ́ ah. eh. ma ti ń jẹ tòlótòló tọ́kì náà ni tòlótòló. Eh, tọ́kì náà ni. irọ́ tọ́kì kọ́ ah. tọ́kì kọ́ ọ̀tọ̀ ń tòlótòló ọ̀tọ̀ ń tọ́kì èyí tí a bá ti pa tó ti pẹ́pẹ́pẹ́ lórí omi tọ́kì nù ṣùgbọ́n fresh one tòlótòló ọlọ́njẹ́ àríyìn pẹ́ só o sí gbọ́ tọ́rọ ní máa ń yìnbọn àdì èyí ó ti pẹ́pẹ́pẹ́ lórí omi yẹn tọ́kì nù mẹ́gbẹ́ mi lọ́njẹ́ tọ́kì ah. gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́jú àwọn ẹni ọlọ́run ọlọ́mọdé tọ́jú ẹ̀yin náà amina àti wọ́n tá gbà tọ́jú wọn bá ní tọ́jú yín jù bẹ́ẹ̀ lọ wọ́n lànà ọlọ́run. alakuli hal intan lọ o. intan lọ. intan lọ. ẹ má jẹ́ àjẹ́ ọtán máa lọ o ẹ já rí bẹ́ẹ̀ ṣiṣẹ́ olóore o. ọ̀kan bẹ̀ la wá ṣe yìí àwa gbọ́rọ̀ ọlọ́run àwa sọ̀rọ̀ lọ́ọ̀kan bẹ́ẹ̀ ni bákan náà lóru bí n ta sọ lánàá ẹ ṣe lẹ́mìí. pẹ̀lú náfìlà káìtì máa sùn lálẹ́ wọ́n ti parí tàràwì wa tán ká sì máa dín oúnjẹ wa kù bí tí wọ́n kọ́ alánà tàrí wa anábì sallam sallallahu alaihi wasallam anábì máa ń sọ ìsinú rẹ̀ di sàárì hmm, yóò kà fi nǹkan díẹ̀ sínú hmm. kára lè bá fúyẹ́ báwọn bá lè ṣe bí rẹ̀ gangan ah. ẹ̀yìn ẹ̀jẹ̀ mọ́ wọn dá sí méjì nítorí wọn máa jẹ tẹ́lẹ̀ dá méjì nísìnà. ah ó sọ̀rọ̀ sí lè ṣe bẹ́ẹ̀. bákan náà ká máa wẹ̀ lẹ́yìn magiribi anabi máa ń ṣe bẹ́ẹ̀. sunna ni sunna ni. bákan náà níjọ́ tá a kẹ́fín kó lè jẹ́ leilatul qadri. Hmm. ká jẹ́ kí ìmúra wọ́ yàtọ̀ lálẹ́ òun àwọn ẹni ọlọ́run wọn ni wọ́n máa ń wọṣọ tuntun ni wọ́n dẹ̀ tó lo rọ́fíńdà kí ló dé wọ́n ti bá múra lọ pàdé àwọn èèyàn a sì wá ní múra pàdé ọlọ́run àbí ẹni bá múra pàdé lílọ́tò kọ́jú ìbáwọn àtọ̀rẹ́ rẹ̀ àtọ̀tá rẹ̀ wọ́n ó dàmà kẹ́mí tó dé pé a ẹni gẹ̀ẹ́tì ẹ̀ ìyẹn máa ń mọ̀ pé ń gẹ̀ẹ́tì kódà inú ọmọ ń dùn yàtọ̀ ǹjọ́ náà wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ni ń dùn mọ́ mi nú báyìí àǹtọ́ gẹ́ẹ̀tì ni abi àǹtọ́ gẹ́ẹ̀tì ni ń jẹ́nu rẹ̀ o dùn ó ìwọ ọmọ kódà sánmà máa yàtọ̀ kò dẹ̀ wá fi sí ọjọ́ kan pàtó hmm. wọ́n sáni ká máa wà láàrin mẹ́wàá tó parí ẹ̀ yìí àmọ́ wíwá rẹ̀ ká tún jẹ́ ó lágbára láàrin adádolè afrod àwọn òkà tí ò ṣe é pín sí twenty one ìyẹn ànámọ́júmọ́ òní hmm. twenty three twenty five twenty seven twenty nine bákan náà ni ọ̀rọ̀ tó wá rinlẹ̀ lórí twenty seven ju ìyókù lọ ṣùgbọ́n àwọn afá sọ fún wa pé ọlọ́mọ gbé kì í gbà mí ni o. bẹ́ẹ̀ni. wọ́n níjọ́ ká anábì ọfẹ́ sọ pàtó tó ti máa jẹ́ gangan fún wa ọlọ́ọ̀ni sọ fún wa ìjọ tí máa jẹ́ gangan ní nípa rí rọ̀mùdá nìyẹn ó sì jókòó báwọn sọ àbí sí bára wọn fa wàhálà nù dábàá ń jà dábàá ń pariwo. Allahu Akbar. ẹ̀dá kẹta fẹ́ sọ kó tó di pé wọ́n sọ tán ọlọ́run ti gbé kúrò pọ̀lọ́ rẹ̀. ìmọ̀ adé oní àti gbé lọ o. ìmọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́ nú wọn ti gbé lọ o. yóò dùn àwọn sàbí. ẹ máa mẹ́wàá ẹ máa wá kí. káì ọlọ́run náà ni gbogbo ẹ̀ wàláyé ń lọ́ba gbogbo ẹ̀ tàlójí wọ́n máa jà òun náà ni o òun náà ni o ọfẹ́ àpọ̀nsí olóore ni ìjọ ńlá bá gọ sí àwa kan ìjọ ńlá bá lọ gọdí ìjọ náà ni àwọn kan bá dẹ̀ sórí ibú tán pátá porongodo sọ́bàlọ́ ọjọ́ fún wa sọ fún wa pé ìjọba ìpàtó ni téèyàn wá ń lọ lùlù ọjọ́ èèyàn tó ló fi láti kọ́ dérí tí lọ jóúnjẹ èèyàn tí lọ bí ọlọ́run níjọ́ yẹn tó sì mọ̀ wọn bá kú bẹ́ẹ̀ lómi tí wọ́n bá bínú sí atán kò ní ma yóò wọn. kéèyàn ah, ń ṣe lọ́sàn gan-an àbà. kan ọ̀sán lélàtù gbowó mi naharu lè kówó jẹ yóò sì lè làwọn ibi náà ni òun kòkú làwọn yìí ah, ẹ̀ẹ́sẹ̀ kọ owó sọ́dọ̀ ẹni tó ní sọ́rọ̀ àìsọ́sọ́ ẹ̀ẹ́sẹ̀ kọ owó sọ́dọ̀ aráyé kọ́lọ̀ tó lówó fún yín lówó gangan àbà ìbọ́lọ̀ ń sì sàpèjúwe fáwọn àfáà sànmọ́ nìyí pé àwọn akẹ́kùkù ń ṣe bẹ́ẹ̀ tí ò sínú pé wọn ò rí sáǹpù tẹ́kọ́lọ́ ní tọ́jú wọn èlò lè dá kan lè fẹ́ dá kan hmm. tó lè tó tó máa nà lọ láíláí ọ̀rọ̀ súná tẹ lọ níjẹta mo máa fi dáhùn lẹ́kọ̀ọ́ ẹ̀yìn àwọn jẹ̀mọ́ lẹ́kọ̀ọ́ ládàbí lánàá o àbí ìsọ ládàbí lánàá ẹ̀jẹ̀ mẹ́ta níjẹ̀ dára àná mo ní àwọn àfáà lọ àwọn àfà òṣìṣẹ́ àfà lọ́pọ̀ ju gbogbo iṣẹ́ ayé yòókù lọ nìsí. Hmm, ohun ilẹ̀. mẹsàn-án ilẹ̀ tó nítorí pé kò síbi kan tí ẹ gbé máa ṣiṣẹ́ kan nìsín tí òṣìṣẹ́ tẹ́ ẹ pè tí a dé tí a ló ń kórin iṣẹ́ dé ó bá yín ṣiṣẹ́ lọ hmm, hmm, bẹ́ẹ̀ ti gbà ṣiṣẹ́ àmọ́ àwọn àfáà nìsín kò ní ìdí ẹ pè mọ̀ ẹ sá ti kéde pé ẹ bímọ wọ́n pọ̀ gbàgbé ìṣúwá ni ọwọ́ àṣẹlẹ̀ sáwọn àmọ́ ti rò pé ẹnu bàbá ọlọ́mọ tá à ń jọ sọ̀rọ̀ ní súnà páwọn ó ṣe ń rọ̀lẹ́ nǹkan kan mọ́ra wọn náà bá lọ àwọn aláṣẹ náà wọn létí láàrín rọ̀lẹ́ ìjẹta pé ẹ mà lẹ́sẹ̀ súnà kan wọ́n ti tún jókòó tí wọ́n ti ń gbà wọ́n dọ̀hún ìsọ̀rí àfáà méje ni wọ́n bá ń bẹ̀. bí omi ìṣẹ̀lẹ̀rù ni wọ́n yọ o. tí àwọn kan oníṣiríṣiríṣiríṣirí. sífìrì sífìrì. láìpẹ́ wọn. bílẹ̀ àmọ́ ime. wàlíkọ́lá kó sànù tiwa. ní kúmọ́ ibi a wà lọ́wọ́lọ́wọ́ nu tafsiri báyìí oníbi ọlọ́run ti ń kíkpọ̀rí àwọn ọmọ nàbí adama fún wa yorùbá ah èdè yorùbá máa kún léde o ẹ má jẹ́ kí ọ sá lọ lọ́dọ̀ tiwa o gbogbo ẹ̀yin tẹ́ máa ń sùkú ẹja ń na sùúrù sí o pàápàá jùlọ bàbá tó tiẹ̀ gbé ìbò ẹ má sọ ọmọ yín di ẹrú o tí o bá ti di pé kò lè sọ yorùbá gidi mọ́ o ti dẹrú o. kọkọjú mọ́ èbù tí ń kà àmọ́ nínú ilé ẹ máa sọ yorùbá tó jinlẹ̀ fún. má sọ di fanakula. ẹ ẹgbọ́n kan ẹ ẹ wí hmm. wọn náà náà sọ pé fanakula lè di àwọn fanakula. lè di àwọn ọ̀pọ̀ nǹkan wọn lé. ẹ jagonsi àti jagonsi àti fanakula èwo lè wo. ìyẹn kankan nǹkan kan náà dáadáa. nǹkan rán ran bí ajá ti pakún. sẹ́bẹ̀ ah. nìkan bá ti ẹ̀ sọ bẹ́ẹ̀ síwájú kò yẹ ká bá jà. tí o wúlò. Ah. don't be fanakula orí ẹjìn mi wọ́n sì bí fàdákùlà ọ̀ ó ti jọ lójú pa ti jọ lójú pa dídìrín tí jábí àyíyà ẹgbẹ́ hmm. èbó kan jẹ́ nǹkan kan tá a fi ń ṣèjọba ó sì á lè tó yẹn ẹ̀rì tí ó tó fún ọkùn márùn ká lè máa gbé èbó yẹn ó tó fún ọkùn márùn. tó ń ta lámà. yọ́mọ̀ wá rìn nù yọ́mọ̀ á rìn nù aṣọ òun tẹ́ mọ̀ pé ah, ṣe mọ̀ pé àwa yìí kàbí ni à. rìn. ní kúmá yóò máa sọ yorùbá tó jinlẹ̀. sọgbọ́. ẹẹ ká ma sọ èdè yorùbá tó jinlẹ̀ wàlíkẹ́ọ́lá kó jámúlélé tiwa o. amina. ọlọ́wọ́ à ń kíkọ́ wá fún wa ká lè mọ ẹni àmúlọ́rẹ̀ ẹni tá náà lé kọ́lọ̀ ńlá wa lọ́wọ́ ṣètọ́ni o àmì àyà suratul araf àyà 19 àyà 21 mọ́kàndínlógún أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من صوتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكون ملكين أو تكون من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين فدلهما بغرور فلما ذاقا الشجر بدت لهما سواتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما أن تلكما الشجر وأقل لكما إن شيطان لكما عدو مبين قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال بتم بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون نعم ibi afẹ́ka una ni kisatu adam filijanna wa khurujihi منها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا آدم سكن أنت وزوجك جنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئت كلتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين wọ́n ní tọmọdé bá kọ yán sílẹ̀ àwọn àgbàlagbà wọ́n á fi tàn balẹ̀ ìjọ ńlọmọ wọn gbọ́jọ́ tí wọ́n fẹ́yà rẹ̀ hmm. àtàwọn tí wọ́n lọ tí wọ́n lọ ìjọ ni ó gbọ́. Akbar. ọlọ́run rí wá fún àwọn ọmọ níbi ádámà kálíbà ìjókòó jẹ́ a mọ wọn ara wa ọlọ́run ní wàyá adam wàyá adam ọlọ́run ló wá wù tí ń túmọ̀ pé ọ̀rọ̀ kan ti ṣáájú tẹ́lẹ̀ ìyẹn ni bí a fọ̀rọ̀ sí lánàá ńgbà èèyàn débi tó dé tán ọlọ́run tọ̀ lani ó tẹríba fún ọ lọ́bẹ̀rẹ̀ ẹjọ́ yìí o ní pita yìí o pé ah, ah. iná la fi dá òun àfẹ̀pẹ̀ dáwọ́ sọ di pé àní iná ga ju èpè lọ́sẹ́ ọlọ́run ìwọ náà dáadáa ah, ebi wọ́n ló ṣe ná níná ní ntọ́ga ní ntàmọ́ tẹ̀ mọ́lẹ̀ ọwọ́ á dá òun lára ntọ́ga ọdẹ lára ń tá a máa mọ́lẹ̀ ọwọ́ dá tán ní kó forí balẹ̀ fún lówó ọlọ́run lówó ọlọ́run ní gbogbo kómi bóde ní wèé lagidi ń bí máa lọ gbáròyé rẹ máa lọ yọ máa lọ ó tún rojọ́ mi ìpè ọ̀dà náà ṣé torí àwọn tó ọba tó ń jẹ́rè òun náà wàá hàn wọ́n lé mà gbogbo iná dáadáa mọ̀ ń gbọ́ o àdìsájú ọ̀sàlà ọlọ́dà náà tó bá rí bẹ́ẹ̀ á sì pé wọ ṣé ìta wíta ojú fọ̀lé a sì pé ìwọ àtẹ́bá tẹ̀lé ọ ẹ̀ẹ́jọ ṣòfò ni máa lọ kí ni ó sì tẹ̀lé yàn jama ẹ̀wọ́n ti bóde nìyẹn ọwọ́ abóde tán ọ̀rọ̀ ni wàyá ádámà wà wọ́. wàyá ádám. ádámà àti lè jáde orí ibú rẹ̀ ti lè jáde nítorí rẹ̀. ntọ́wákù ni pé usikun anta wa zawjukal janna ìwọ àtìyàwó rẹ ẹ máa gbádùn náà mo ti bọ le danu dànù ẹ ma gbọ bọ́rọ̀ si bẹ̀rẹ̀ nìyẹn o kẹ́lẹ́ mọ̀ yí ẹni bá ń bú ẹnìkan pé èsù ń ṣe sọ fún pé ntọ́sọ yẹn ò níjà nú àmọ́ èsù ti ń sẹ̀yìn náà. kódà èṣù dẹ̀ ti ṣe yín rí baba ńlá wa èṣù ti fẹ́ gan ṣe ọjọ́ sisi apọ̀ níjọ́ tí sisi yẹ baba adamu àjọ mẹ́mbà díẹ̀ ni jẹjọ kí èsà ló kù kò mú jàdá ni kò mú jàdá ah, ọlọ́run ń bá sọ̀rọ̀ yìí pé máa gbálì jẹ́nà àti wà àtìyàwó rẹ̀. òsìnkún náà ń tàwázà ojú kàlì jẹ́nà. ẹ máa gbálì jẹ́nà. fọkùlá min haythu shi'tuma. ẹ máa wá jẹ ẹ máa wá mu haythu shi'tuma bá ṣe wù yín ẹ ṣe máa jẹ kọ̀láàlà kò sì nígbà jẹ́ tán ìgbẹ́ ń gbani amútán ìtọ̀ ń Si inú àlìjánná ọlọ́run jẹ́ àwọ̀ ọbẹ̀ jama amina àmọ́ bí tí wọ́n ṣàdúrà rẹ̀ amina lakibar innaka alla taju'a fiha wala ta'ra wa annaka la tadma'u fiha wala tadha ẹni ẹ bá ròyìn àlìjẹ́nà fún ìkànnù méjì ni ó jẹ iná kọjá ẹni tí mọ̀lẹ́ ń bẹ lára àbí kọjá ẹni tí mọ̀lẹ́ ò sí lára ò sí lára kódà kò ní gbọ́n tí ń sọ níbi yóò tiẹ̀ mọ̀ pé tó yẹ kó o ṣe rè amẹ́ni ìmọ̀lẹ́ bá ń bẹ lára rẹ̀ yóò pò ni pé ha àlìjẹ́nà ẹ̀ ni. ìnáka alátajú àfihà wàlá tààrọ. ọlọ́ni ẹ̀ ń bá wà lè jẹ́nà ìwà nábì àti gbogbo ẹ̀ ń bá wọbẹ̀ náà ebi ò ní pa wá mọ́. wàlá tààrọ. a ò sì ní bọ́ sí òhùn mọ́ irú òhùn tá à ń bọ́ sí láyé yìí torí gbogbo wa là ń bọ́ hóhò ìkákàjù ká lọ ni ẹ̀yin bẹ́ẹ̀ sùn lálẹ́ tó bọ́ra alẹ́ ìhòòhò lọ́bọ́ sí inú àlìjẹ́ náà kò sí yẹn mọ́ ko ẹnì kankan òní yíyẹ wọ ara wọn mọ́lá kìá mà àwa kò ní bí tara ga àríra àríra ara wa gangan mọ́ ń lò ó àní ara wa mọ́ ń hòhò ìyàwó wa tá a jọ fẹ́ẹ́ ṣe súnà nù àlìjẹ́nà kò ní rí òhò wa àná ò tiẹ̀ ara àbùkù ayé nìyẹn sẹ́kọ́lọ́ ń dẹ́dà mí lóríṣi bó ṣe dá hmm. bí kókó kankan bẹ níbi àwọn bí kankan bẹ tíyàwó rẹ bọ̀ sọ pé ẹ má bùn pọ̀ sẹ́gbọ́ ẹ má bùn púpọ̀ balabaja ẹ má bùn pọ̀ sẹ́ẹ̀ma o yóò fi kókó tó rí bù nìyẹn nígbà tá a rí orí kókó yẹn náà dájẹ́nà kò sí ẹ̀ ma ebi ò ní pa wá àní bọ́ wù. wa annaka la tadma'u fiha wa la tadha. ògbẹ́ ò ní gbé wá mọ́ ebi ò ní pa mọ́ kò dẹ̀ sí pé yọ àtẹ́ńjọ kan báyìí tulẹ̀ ó dùn tó títàn bàjẹ́ pé ayé dùn fẹ́nìkan àìrú ẹ̀ rí oní gómìnà stéètì oní abẹ́rẹ́ orílẹ̀-èdè yóò sàtẹ́njọ́ kan jọ́ọ̀lù alàgbà tí ń bọ̀ ní ìsìn làkàn padà sílé wọ́n ju ọ́ sípò ọ̀la ìsì yìí sábà ta fún mi nù wọn jùgbà tí ò tí ì dépò lọ wọ́n ilé pòǹkò pẹ̀rẹ́ báyìí. mo fẹ́ pò àlìjẹ́nà ò sí yẹn hmm. kò sí pé bóyá njọ́kẹ́ ní àtán rárá kò sákòbá ń bẹ̀ kò sí ààrẹ oṣooṣù ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá lòdì ẹ̀kún ayé ńlòkulò á tó kọ́ bá làáfíà rẹ̀ ẹnìkan kó tó ń fẹ́ gbádùn ní ìsìn kọ́ wá jẹun tí ò yẹ kọ́ jẹ bó sáà mú mílíkì mẹ́fà lẹ́ẹ̀kaná ó nìkan lẹ́ẹ̀kaná kó mú mẹ́fà hmm, kó tún jẹ ìmẹ́rin lé kó jẹ ìmẹ́rin lé ìmẹ́rin sátán lálìkì àmà kò sí yẹn àmà jẹ́ lẹ́yìn ká alágùn fẹ́ẹ́rẹ́fẹ́ alágùn fẹ́ẹ́rẹ́fẹ́ báyìí dípò ká su dípò ká tọ̀ agùn tá a là yẹn ó ti kọ́fà ẹ̀. Allahu Akbar. agùn náà yọmù wá òru kan tí kò sí rọ́fíńdà kankan lókè ayé tó dùn tó. Allahu Akbar. kì í sáà gòtà pé ẹ bá ní bá nù rárá o ànífẹ́ ọgbẹ́ sáàtàn ṣe ni wọ́n wá ń ṣe pé ọlọ́run jẹ́ àwọ̀ ọbẹ̀ lóògẹ́ẹ̀tì bó ṣe ṣe àmìnà tó sì mọ̀ bóyọ̀ nílò òrùlẹ̀ láti lùkọ́ bí. tó sì bẹ̀rù kí mọ̀lẹ́kà máa wọ ẹnu rẹ̀. ọlọ́run èmi sàmí o. Fọ̀kùlá mínà àìtò ṣí ìtumá. Ọlọ́ni ẹ máa jẹ máa mú níbẹ̀ bí tẹ bá fẹ́. Wàlá taqrabu bá hadi ìṣàjàrọ̀. Àmọ́ o ẹyọ ọgì kan náà ẹ gbọ́dọ̀ jẹ́. Wọ́n sì mú bàbá Ádámà débẹ̀ àtìyàwó ẹ̀ pé igi ọ̀run nìyí o gbogbo yòókù pátá ẹ máa jẹ ẹ máa wogi ọ̀hún o àwọn àfa ọ̀hún tafsiri wọ́n léèso tó so íńtátù ni o. ìntọ̀. kì í ṣe pé bóyá ọwọ́ á dùn ju àwọn tí kò dùn rárá tó o kẹmọ́rọ̀ mọ́jẹ́ di òmú a o. àmín. ẹnu eléyìí nìkan ẹ má jẹ ló bá tán gbogbo yòókù ẹ má jẹ. fatakuna mina zalimin kẹ́ má di alábòsí tẹ́ bá ilé jẹ́ pẹ́rẹ́ ẹ̀dá alábòsí o nǹkan yìí dáadáa wọ́n yìí fààyè gbààyàn gbààyàn kọ́mọ́ làálàá ní ibi tọ́ mọ̀ rè é ọlọ́nfà là sí pé má dèbí ẹyọ kan náà sí ni. Naam. Fawaswasa lahuma shaitan. ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين ẹ máa gbọ́ nǹkan. fawaswasa lahuma shaitan lè ṣùbá kó yá bàbá ádámọ̀ ó kó yá pẹ̀lú ìmọ̀ sẹ́ndì mẹ́sẹ́jì sí sẹ́wọ̀n pé pẹ̀lú tá a gbọ́ ní ìsìn wọ́n ti lóun jáde. bẹ́ẹ̀ni abẹ́ gẹ́tì ọdẹ ti lérí kalẹ̀ ilẹ̀ ilẹ̀ lọ́lọ́ sí ìlídà bẹ́ẹ̀ni ibi ló ìdà sí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ronú pé <laughs> ibi ẹlẹ́hùn wáyìí òun ó ṣe débi pé ibi tó nu ọ padà sí ni tí wọ́n ń sẹ́ndì mẹ́sẹ̀jì. nara láti. ní adam bá lati. láti. wọ́n ń torí pé ọlọ́run ti dá máa ra sí tọ́ọ̀n ó ti dá olùwí yàmá ó ti dá kọ́ fẹ́ lọ ọ̀nà òkè láì gbéra ńlẹ̀ kó sì máa lọ ibìkan bẹ lókè lókè bí àlìjánná ilẹ̀ ló ń wà á dẹ̀ máa sẹ́ndì fẹ́ síbẹ̀ wáṣíwáṣà lọ́lọ́run pè é kọsọkọ kalama pé kàlámà sọrọ kò ló bá sọ̀rọ̀ ìyẹn ni pé wáṣíwáṣà inú ẹ̀mí nígbẹ̀gbẹ̀ ń ṣẹlẹ̀ ọwọ́ ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí sí ọkàn sínú ẹ̀mí ànábì ádámà ah, ah, ibẹ̀ ní ti ń bá a sọ̀rọ̀ kọ́ máa pé nǹkan kan ń bá ọ sọ̀rọ̀ ìwọ ọkọ ti bẹ̀rẹ̀ bàbá ńlá ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ lè máa ń bẹ̀yàn sọ̀rọ̀ yóò máa bọ́ sọ̀rọ̀ sọ lọ kókun so. bẹ́ẹ̀ni ìbẹ̀rù tí bá ń sọ̀rọ̀ ìlọ́bà mi ìsọ̀tẹ́ lọ kóòdò ẹni ọlọ́run bá fún ní borí lórí tiẹ̀ ní eborí ẹ̀dá ìmá pọ̀ jùlọ àwọn lọ lálábì fún alóògùn tá a máa ṣe sí kílẹ̀dẹ̀ ogun náà máa ṣàṣìká àgbọ̀nrán tí ọlọ́run bá ti di pé bá ti le gan tán tí gbogbo kan bá sú ọ gbogbo òru ogun náà máa gbé wárí ẹ̀mí rẹ yóò máa fi wo ohun tí ọ̀dà hàn ọ láyé nísàyè wàá dábàá àwíyára sí o àwọn ọ̀kẹ́ àmọ́ yé ń fa ayé rẹ tọrọ o pọ́lọ́ yáyà àwọn dàbí ayé rẹ o àtẹ̀gbẹ́ fọ́tò wàá bá pé wo ni ọ̀dà fún jùláyé ah. wọ́n mọ inú rẹ ní gbọ́mọ́tò mẹ́ta kọ̀ ọ̀hún bàbá kan máa fi hàn pé ṣé mọ́tò lè tó ń gùn yìí. Ah. èyí gẹrẹjẹ yìí. wòye ilé tó ti kọ́. o náà ní bá ọmọ sọ̀rọ̀ yìí pé èkejì rẹ ti lò inú kádà rẹ̀ wọ́n náà wò ní ṣe ṣe ti ń lòun ṣe ti ẹnìkan ni ah. bàbá ńlá wa lọ́kọ́ sí bẹ́ẹ̀ fún ọ ń sẹ́ndì mẹ́sẹ́gì sínú ọkàn rẹ̀ fọwọ́síwọ́sẹ́ lẹ́hùnmá ṣẹ̀tọ́ ní bá ń bá sọ̀rọ̀ nú ẹ̀mí lìyúbùdíyà lẹ́hùnmá wúríyà áníhùnmá mi sáwọ́ àti ìmá ọfẹ́ hú jáde fún ma méjèèjì fún ọkọ àtayá máa wùríyà máa wùríyà àníwùmà ìtí wọ́n bá wọn dá nǹkan bò ádámù ò rí òwò rẹ̀ ìyàwó rẹ̀ orí tara rẹ̀ wọn àdẹjọ́ rí tara wọn kọjá kọjá bá padà tábà padà sínú àlìjánná kò sí òwò atẹ́nìkankan rí mọ́ awágá ò rí fúnra wa. Allahu akbar. àlìjánná dà pé kèé ṣe lẹ́ẹ̀kan là ń sọ kò sí bàbíyà kankan bẹ̀ mọ́. Ah, ọlọ́run já débẹ̀ o. amina. ẹni bá ní mọ́lẹ̀ lára tí máa ròyìn àlìjánná fún ah, gbogbo ṣẹ́ tí máa fi débẹ̀ ó kéré lójú ẹ̀ ni lẹ́yìn eléyìí kọ́ lẹ́yìn eléyìí kọ́ wọn ni kọ́ yàwó ìyàwó òun oh. ṣé kí òun akómọ tọ́jú ẹ̀ ṣé nìkan náà ni dànù mọ̀ sí nínú gbà ẹ̀sọ́ ah. tó kù wọn ní ń tá lọ kọkẹ́ má jẹ́ kó sòkòtò rẹ̀ ọmọ wọlé mọ́ náà ni òní wà lìjánná pẹ̀lú kòtò tí ń wọlé yìí a tún ní kílókù wọ́n dẹ̀ pípọ̀ ní ma kí ọ̀yàn dédé a ní kílókù má sẹ́bọ má bẹ̀ẹ̀kẹ́tẹ́lẹ̀ wà láàfẹ́ kan lẹ́bọ gbogbo nǹkan ní ọmọ ké lójú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àìmọye nǹkan ní òjì àdé wà ọ̀ kálukọ́ àmọ́yàdìjà nà ni kí ni kí ni kí ló ń gbé tó ń gbé anábì mẹ́rin jogun kan sallallahu alaihi wasallam wọ́n jagun yẹ wọ́n jagun wọ́n jagun lọ wọ́n jagun lọ wọ́n jagun lọ sàbẹ̀kẹ́ máa bá nàbì ọ̀nà ẹ̀kọ́ ọ̀rọ̀ ayé lọ́wọ́ ọ̀rọ̀ ayé ti bẹ̀ ọ̀rọ̀ ayé tàsìkò náà ó kó dání báyìí ọwọ́ lọ bá ànábì pé sallallahu alaihi wasallam ìwà ànábì tí ń bá kú síbi àwà yìí kápẹ́ ku ikú yá hmm. níbo ni mò ń lọ ànábì àlìjẹ́nà ni ó lè dà sílẹ̀ ó lè dà sílẹ̀ ó wá mú ìdá wọ́n ń jà lọ wọ́n ń jà lọ níjà pé ìmọ̀ kóhun kó wọn pa káfìrí àbí kí báyọ̀ pa òun wọ́n dẹ̀ pa síbẹ̀ ó dẹ̀ la àlìjánà. Allahu akbar. sẹ́yìn gbàgbà tí gbà tó mọ iye àlìjánà lọ́dà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀ ó sọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀. wọ́n kò tí ì la. ó mọ bí ọ ń lọ ọba mọ bí ọ ń lọ òtún mọ yọ òtún mọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ òtún mọ yọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mọ pọ̀fọ̀ òtún ah! mọ ti kíníkan kúdúrú kan òtún mọ tó wárí fáyé kan bì kan. otu ma máa dọ́gbọ́n lọ yáwó èlé kò yí ọ bí ọ̀nà òyí ọ ó dẹ̀ mọ̀ yí yorùbá ní ikú ọ̀dọ́jọ́ àrùn òdòsù ó lè jẹ́ pira ní ikú tiẹ̀ ó lè láìsàn lọ rárá tí ó jẹ́ sọ fáńjò nìyẹn níjẹjọ ní ọlọ́dìjẹjọ sunday ajíwùsà mọ́ tí wọ́n sọ wà ẹniyẹn wá géètì sátidé ọwọ́ àtàjà sátidé ní géètì wọ́n léèyàn tó wá dínà láàárọ̀ ọjọ́ sunday tí ó kú ọ̀gá ẹlẹ́sẹ̀ ni ọlọ́ọ̀kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́sẹ̀ tí a jọ kan ẹ̀sẹ̀ tí tọkọ wọn pé gba báyìí gba báyìí àsásàlálù ni ọba ìkà méjì sí ìkejì bá gbé mansini lọ́lọ́ òun náà bá bọ́ glọ́fù kó n fẹ́ sin ọwọ́ nù kó máa lọ lé ní rẹ̀ òun wọ́n ní síbítù o ń jẹjọ ni o sunday jẹjọ sátán kúrẹ́pẹ́ bíi tọ́lọ́ ní sáré lọ báwọn ní sáré lọ báwọn tí wọ́n wá sọ kán ìpè ibi kan tó báyìí kan báyìí ló ṣe. ẹja pàkìtì mọ́lẹ̀ o ẹjẹ́ apakiti mọ́lẹ̀ o kọ́lọ́ a máa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́ jẹ́bi ogun àmọ́ ká máa ṣe tí bá ń bẹ́ ń kápá ní ìsìn náà. ليبدي لهما ما وري عنهما من سوآتهما ó fẹ́ fi ń tọ́rọ wọn bò mọ́lẹ̀ ó bá wọn hù síta وقال ما نهاكما ربكما عن هذه الشجرة ọba bẹ̀rẹ̀ ọjọ́ dára mẹ́sẹ̀jì náà ni o ó ní à rọ́bùkúmà ọlọ́run ọba yìí méjèèjì yẹn kò kọ̀ fún yín níbi igi yìí lásán ọba ń gbọ́n kò fẹ́ di bí òun ni kò fẹ́ dàbí àmàlẹ́kà ni. Illa an takuna malakai. Kò fẹ́ káyí méjèèjì di màlẹ́kà ni. Màlẹ́kà àwọn ikú. Màlẹ́kà kìí kú kò fẹ́ kẹ́ ẹ di màlẹ́kà kò fẹ́ kẹ́ ẹ dọba bí ìhun ni. aw takuna minal khalidin. kò fẹ́ kẹ́ ẹ dẹni tí ò ní kú láéláé mọ́ ni. ah ah sitani. kí ló dé tẹ́ẹ̀pẹ́ yẹyọ kan lónìí kẹ́ ẹ mọ́ jẹ àṣírí nìhun àṣírí nìyẹn gbogbo ẹ máa ń tàn ọtí ń pé àṣírí kan ń tọ́ ọ̀họ́ dànù tọwọ́ ẹ̀ ní wọ́n fẹ́ gbà nǹkan kan lọ́lọ́run ṣe fún ọ tó fi dábùn tó fi dáńtọ́ dà ọlọ́run òyìn wa tó bá dúró bàbá gbogbo ẹ̀ àsámà pé èyí tá à ń dì mọ́ra láyé yẹn nǹkan dì mọ́ra nù ya wa. ọgọ. àbí bàbá ti ń di nǹkan mọ́ra tó ní ah, àbí tí ayé tá ayé lábáwá ni wọ́n ń sọ kì í sáyé ti kì í sáyé ti eh, ilẹ̀ Yorùbá ń bí ọ wàá sọrun tí o dì mọ́ra ń gbàtọ̀ ń bẹ́ ń lóyún. sọ̀gọ́. tó fi jáde láyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń wáyé oṣù mẹ́fà oṣù méje oṣù mẹ́jọ lọmọ tí wà ní ìdoríkodò wàǹdèrè nù yá ẹ̀ nínú omi lọ́dẹ̀wà nínú omi lọ́wà omi tí ọmọ ń bẹ nú ẹ̀ gbẹ lọmọ wáyé tí ọbẹ̀ wáyé adòkú ni àwa ń bẹ omi fóṣù kan oṣù méjì kò pa wá lórí àtúnbẹ̀ ń dorí kodò ọba tó wá ṣètò ọbẹ̀ yẹn tá a fi nípa lára kò wá lè ṣètò gbàtà dáyé tán ọmọ òsì dáyé tán ṣẹ́jú márùn kẹwàá kúlẹ̀ rẹ̀ jó kẹdorí ẹ̀ kodò. ọmọ kẹwàá kúlẹ̀ fẹ́ kẹwàá kúlẹ̀ ṣẹ́jú márùn ẹ máa kà á fún ní orí kodò. ó ti pọ̀ níbi àṣẹ wà ibi àṣẹ wà nìyẹn. Allahu akbar má jẹ́ kí èsù mú ọkọ̀ bí àṣẹ rẹ wà báyìí lè mú ọkọ̀ bẹ́ẹ̀ bí ọmọ tí ó tàjáde lé ni ọwọ́ ya bá nìyẹn. ó ní kọ̀fẹ́kẹ́ di ẹni tí ó sitani anabi adamu wa ń rò pé sọ́sì lè jẹ́ bẹ́ẹ̀ sá ó sì jẹ́ pé jí ẹyọ kan wá ní yóò jẹ ọ̀la náà ó sì pé ẹ má jẹ ó sì pé ọ má jẹ so ẹ e bá gbọ́n tí ó tún wí. وقاسمهما إني لكما لمن الناصحين وقاسمهما إني لكما لمن الناصحين lọ́bá sèntí ànábì ádámù fi gbàgbọ́ fún ah. wàkọ́ sámàhúmà ó sì fọ́lọ́ ń búra fún nìyẹn. Ah èṣùbúra èṣùbúra nǹkan dé ọlọ́lọ́run tí ọ dá ọ tó dá òun òun lè búra fún ọ ah, ah, irọ́ èmi fẹ́ sànú rẹ ní ìlàmínà náà sí náà ní èmi kàn jọ ní kìlọ̀ fún ẹ ní ẹbí òun ti pò mẹ́ntòun ṣùgbọ́n èyí bẹ́yìn ó ṣe jẹ́ pẹ́ ní bẹ́ẹ̀ ṣe jẹ́ bẹ̀yẹn pẹ́ ní òun tíráì láti sọ fún yín wọ́n lẹ́nìkan pò kan fún ẹ ìdíyàrá rẹ ọsọ́dọ̀ rẹ padà sẹ́nu ẹ̀ lè dùn sí ẹ láéláé yẹn la máa fi bá àwọn obìnrin sọ̀rọ̀ wípé ẹ̀yin obìnrin ẹjọ́ rí yín ó pè pẹ̀lú kẹ́ ẹ máa lọ rojọ́ lé yín síta ẹ lọ rojọ́ lé yín síta ìyìn àfà ìyìn kiri kan ní tí wọ́n ń sọ yẹn ọkọ ẹni tí wọ́n ń rojọ́ fún òsìdá kan rẹ̀ ìjọ ìyà tí wọ́n ń rò yẹ tiẹ̀ òsìdá kan rẹ̀ oní ọmọ agbọ̀n gẹ́sẹ́ pé a. Ah, irú yaabu wà lèyìn ah. ọlọ́mọdé yẹn ojú yaabu láyé òun ẹ sì jókòó síbẹ̀ ah. ìtí ń fẹ́ nìkan ọyẹsẹ̀ kó gbabẹ̀ mọ́ lọ ọfẹ́ gbà sọnù àìmọye obìnrin lóòjọ́ fún ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sì fún mọ́ràn kọjáde pò ń lé ọkọ ọdẹ lọ fẹ́ kọ́ ń padà. ọ gbàgbé ọ gbà kí àfààyàn kọ́ máa ń sọ́fà eh. pé ń gbà ìyá alágbájá ti lọ yẹn òun fẹ́ kọ́ máa ń sọ́fà E abásọ̀básọ̀ kò gbọ́ kò lè dákẹ́ wá má lò bí nǹkan kan lọ́dọ̀ ẹ̀sẹ̀ á wà báyìí ah. ó ti parí sára láti nìyẹn obìnrin jórí ẹ̀ ó pé hmm. ọkọ ẹ bá dùn alihamudulilayi bákùrí tó fi mọ́ra ìwọ nìkan kọ́ ìyá rẹ̀ jìyà ńlẹ̀ bàbá Oh, oh. káwá ní irú aláìnísùúrù náà bí rẹ náà ń já rẹ náà tí ọkọ dalẹ náà wá fi ti ìyá rẹ ńgbà náà oh, fi kẹ́kọ̀ọ́ kò tí yẹ tí ó tó bá mọ. Ah, tó bí ọ sí ọbáyà tí ẹ lé ọkọ ah, ọ yẹ kí wọn mọtò kọ yóò dé búbá ń fún yín pé ọkọ. bàbá fẹ́ yàwó wọn ká wo àwọn mọ́ yàwó lára ta wọn Eh, bóbi bá ń sàfaradà lé ọkọ wà ní àwọn ń jìyà ọmọ òótọ́ ni ẹ̀kúrọ́ torí wọ́n wo wọ́n wo rẹ̀ wọ́n wo mọ́ yà bí ma fẹ́ fẹ́yàwó gidi èèyàn wà dáadáa pé ṣé ìyá rẹ̀ ń gbẹ́ ń lé bàbá rẹ̀ sóníyà ń bẹ̀ kódà wọ́n tó pé tún níyà wọ́n ní ẹ béèrè pé sí àwọn ọmọ ìyá ìyá rẹ̀ ṣé wọ́n yé kọ́kọ́ hmm. ọmọdé pé orí ọkọ ti kì í nìkan lọ́kàn pé lásán lómú mọ́lẹ̀ sẹ́yìnrán wọn èyí kọ́kọ́ ń bẹ́nu tíra bẹ́ẹ̀. akramakumullah nǹkan kò ní ẹ lọ ya àwọn tí wọ́n bímọ ya wọn eh. alájẹ́yìn nìyẹn ó sùúrù màmá yìí eh. ẹlẹ́ ayé ó sùúrù eh, pé àwọn tó ń rojọ́ fún yẹn àwọn náà wọ́n yẹyẹ lẹ̀ rojọ́ pé ńgbà tí wọ́n wọ́n sẹ̀ ní kó wọ́n lọ rí gbé ń bẹ̀ ṣé ẹ̀ka àfà gangan ó fà wọlé wọ́n ní kó wọ́n lọ fà wọlé ti ní ráìsì. Ah, ah. ṣé ń jẹ ráìsì. ráìsì. sọ́kárí bẹ́ẹ̀ ni. ẹ máa wo jàmá obìnrin kan ò ní máa jà lẹ́ẹ̀dẹ̀ ọkùnrin tá máa bá wọn parí ìjà yẹn tá máa rojọ́ pé wọ́n dọ̀bẹ̀ nù ẹ̀ràn tí wọ́n ń sè. wọn àti gbé kaná ó wá bàjẹ́ ẹ ṣàkíyèsí dáadáa obìnrin kò ní kálẹ́ndì ọkọ yẹn wọ́n ṣe pa ni èyí tó yára jẹ́ <laughs> ó mọ òṣè sùúrù kọ bọ́ra dà fáfá àwòsànpá àfá náà dà tán hmm. àníwòsàn fara dà kó lè rere àfá náà kúkú dá abó náà ṣe rí náà ló kúkú rí yẹn náà olùsùkú lọkùnrin míì náà <laughs> aládàwò lọkùnrin míì náà wọ́n farada farada farada fún èpè ní gbéṣẹ́ sínú tí ìṣe fìkà bí ẹni bí ẹsẹ̀ ń wò límà wọ́n lè fa lọ́lọ́lọ́ ìfàlọ́lọ́lọ́ ìfàlọ́lọ́lọ́ ah. ìyá rẹ̀ ọ́ àjí ọ́ ògbóró sì ní ọ bí ọlọ́run mú di fún ọ lára àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó fi ìyá rẹ̀ jí ọ kẹ́yìn ó lè má má di lọ́nà jùmọ̀ wọn bí ẹsẹ̀ ń wò límà yẹn ló ń fi ìyá jẹ́ yẹn tó pé tí ti gbọ́ yé pé òun ní jẹ́ okó bá òun òun ní kọ́kọ́ òun ní kọ́ sílẹ̀ òun fìyà jẹ ọlọ́run fìyà jẹ tí wọn náà ràn kàn. ìyàdá jẹ ìyàdá jẹ yóò mú di fún wọn náà àgànbọ́bẹ̀ tí ń sọ̀rọ̀ kó lè okó bá wọn náà jẹ́ ìyàn rẹ ni bẹ́ẹ̀ ni jàre ó Naam. Fàdáláhùmá bí gúrú. Lọ́bá lọ́bá tẹ̀ wọ́n o. Fàdáláhùmá bí gúrú rí. Ọba tó wọn sọ́nà. Ọ̀nà tó júwe fún wọn ọ̀nà tàn jẹ ní. Ó ní ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí whereas ọ̀dẹ̀ tí ó sí wàhálà ni Ọlọ́run abẹ̀ ọ́ gbogbo ẹni tí ó ti à sí wàhálà léèyàn ní láǹjànú ni má fún ọlọ́ba lórí wa. Àmín. Èèyàn kú gbọ́n bí ntẹ́yìn ọba mọ̀. ntẹ́yìn ọmọ ẹ lè gbọ́n débẹ̀ ẹsẹ̀ bí gidi ní fún yín ni yóò dẹ̀ bá yín pákéjì ẹ̀ wíwá rà sódẹ̀ tán òun mọ̀ ni wọn lẹ́yìn méjì pàdánù rọ bẹ́ẹ̀ à ń bá ń pa fún ọba ma, ti ń pa kó ń rọ. ẹ ọlọ́run là lọ́wọ́ wọn àmín ọlọ́run là lọ́wọ́ àtúnidá àtúnidá ẹ̀dà ọkọ̀ ọ̀ka yí àwọn dàrúkan lẹ̀ bápètè bápètè là wá lọ́wọ́ ọlọ́run là lọ́wọ́ àtúnidá ọ̀tá ọkọ̀ káyé àwọn dàrúkan lẹ̀ bápètè bápètè là wá lọ́wọ́ wọn. ọ̀dẹ́dàrú máa bí gùrú rí ọ̀tàn wọn. falamma daqa shajarata ní a bá lọ tẹ̀sí igi o ọlọ́run sọ pé wọ́n jẹ́ wọ́n tẹ̀sí. falamma daqa shajarata. nígbà tí wọ́n fi sẹ́nu wò pé ah. káwọn tiẹ̀ wo bó ṣe rí <laughs> ah. tẹ́pẹ́ ọ̀tọ́mátìkì ni má se yín má se ọlọ́run gbogbo bí sí yẹ tó rò kan ò rí ọ ìbá dáa kẹ́dà ó rí ọ ọlọ́run ti rí ọ ṣáájú kẹ́dà tó rí ọ inú ògùn rí òun bí a ti tẹ́sì ẹ̀ báyìí. bàdàtí láhùmá sáwọ́ àtúhùmá. bàdàtí láhùmá sáwọ́ àtúhùmá gàgá tọ́rọ̀ fi bò wọ́n ọkà ká wọ́n rán ni. wọ́n bá rí pé ah àwọn mẹ́ni wọ́wọ́ ah ah ìwò ah ìyàwó ìwòwò ọkọ ìwòwò ha ha ọlọ́mọ kagagà lórí wa amina ẹ̀sàmì dáadáa amina ọlọ́run ló sì máa ń tó ṣe ń gàgà fẹ́ nìkọ̀ọ̀kan wa wàláhì nígbà míì bàbá wa hmm. nígbà míì màmá wa nígbà míì àméjèèjì nígbà míì ọ̀rẹ́ ẹni nígbà míì ọmọ ẹni nígbà míì ọmọ kí ẹni nígbà míì àfẹ́ ẹni nígbà míì ìyàwó ẹni ìyàwó èèyàn ọkọ èèyàn lọ́wọ́n fi gbé mo fi ṣe gàgà fún ọ ló fi dáa kọ́ mọ́ sí dáadáa sí gbogbo everybody alájí wa kiri lè sọ̀rọ̀ àwùdí nǹkan ló ń bá ní sànú ẹ̀ amina ẹjọ́ ti yà wọ́n pò láyé àwa débẹ̀ bàbá ní má bẹ̀rẹ̀ lárọ́ bí kọ́ ló kẹ́ wọn amina wọn lè wá wá rán ọ̀kan náà olùkọ́ wa ní àtìmáàj ọjọ́ lárúbáwá ọ̀sáàsù ríìdù ahmed abdullatif èmi kírun sí yàlára òun wá sí wá sí ṣùgbọ́n kókó ọ̀rọ̀ tí mo tọ́sọ tí mo dì mọ́ ni pé nígbà tí ń sọ̀rọ̀ lọ onítò alájíwá salaudeen ní ibi tí ọlọ́run fìyà yìí di fún ẹ iṣẹ́ olóore míì náà tọ́ ma ṣe tí ọ ma gàgá yẹn ọlọ́mọdé rọ fún ọ o hmm. torí pé ìyá ma dí nǹkan fún o tá ọ̀rọ̀ yẹn tèkì mi ọ̀rọ̀ yẹn ó mú mi bákàbákà mo wá ń sọ pé olùkọ́ yìí ọ̀rọ̀ tó sọ yìí mo fẹ́ máa sílò rẹ̀ bọ̀tí ajánásí màkìtàbí ọ̀rẹ́ rẹ̀ ni. ọ̀rẹ́ ọ̀rẹ́ ni wọ́n tí wọ́n jọ mọ́ ńgbà títẹ́ náà wọ́n jọ ń tún sọ̀rọ̀ náà wọ́n á lóun ọba mi bí léèrè torí ọ̀rọ̀ yẹ ó kí èèyàn ti rí ti rí ọ̀rọ̀ kan kí ṣẹlẹ̀ kan ti kọ́ lójú tàbá fẹ́ jí kọ́mọ gbẹ́kọ̀ yé ngbà mí ẹ̀kọ́ tí o tí ì mọ̀ á nìkan lọ tíráì rẹ̀ wá kọlọkọlọ kà wá yóò wá dààmú dààmú dààmú ńgbà tí tí kọ́ tí o fẹ́ máa là á gbogbo ara ní gbogbo ojú ni ọmọ sílẹ̀ fún tó ti dààmú lórí ẹ̀ fẹ́ máa gbà bẹ́ẹ̀ ni kan ti a kọlọ̀bàlì kọlá púpátá lóǹbì láyé ọlọ́njẹ́ síra dáadáa pẹ̀lú wọn amina tẹ máa lọ tẹ́mọ́ tún ní lásìrí eh. amina gbogbo ta gbogbo àtọ́ ìsì pé tiwa ti lọ tí ọlọ́run ti tásìrí kọ́mọ́ tásìrí ó tú láíláí amina a ò sọ pé yà á ìní ọlọ́run ọmọ àsọ bẹ́ẹ̀ àmọ́ n tá à ń sọ ni pé àlọ́lọ́ torí bẹ́ẹ̀ máa ṣe dáadáa sí everybody torí pé ibi ọlọ́run jẹ́gà rẹ̀ sí nítorí bá kọjá ààyè rẹ̀ ń bẹ̀ wàá rí rẹ̀ lágbè gíláàsì. kó lè jáde. Ah, ọlọ́run máa ń ṣe tẹ̀mí láàrin ọkọ àtàyà jẹ́ pé àárín ọkọ àtàyà ọlọ́run fi sí yóò sọkọ ní gàgà fúnyàwó níjọ́ ìyàwó bá pé ẹ̀ kiri kan òsà ń lọ ni òsà ń ṣe kíní kan ni àmọ́ lọ àní ọjọ́ àjọ wọn lọ kíní kan ọjọ́ wọn lọ ebi láti sọ fún wọn tí kọ̀rọ̀ tí yíyọ dáadáa pé obìnrin ń sọ fún ọpọ́n kò lè gbẹ̀ ha ó lè pè ọ́ máa lọ bóyá wọn lọ lọ́nkàn bẹ̀ káfí ń dáàbò bò jẹ́ kọ́lọ́kọ́lọ́ ọ̀sẹ̀ sí náà ọ̀sẹ̀ sí dánudànù yọ̀ọ́ dàmọ́ nísìnyí afa kan bẹ́ẹ̀ ń bí ń sìn jòkó tá a wà yìí èkó ni wọ́n ti wá èmi àgbà báyìí máa ń bá sọ̀rọ̀ nísìnyí wọ́n fa ọ̀rọ̀ ẹ̀ méjì níyàwó tí wọ́n fẹ́ màá ní káfáyà dìde kí wọ́n ya yóò rí torí ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí yóò fọ́ fẹ́ jọ ọ̀rọ̀ kan tí ń bẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi wáyé kéèyàn máa kẹ́fìn bú sí mi àfa àtẹ̀kọ́ ẹ̀ dìde kí wọ́n ya yóò rí ẹ̀ dìde. àfa àtẹ̀kọ́. àwọn àdéhùn o. látẹ̀kọ́. ẹ jókòó padà. wọ́n níyàwó méjì. mi ìmọ̀ wọn rí àfa pírẹsidẹ́ǹtì Abdulbatai ló mọ wọn bá mi. wọ́n níyàwó méjì ìkan ìyáálé ìkan ìyàwó lábẹ́ àánú ọlọ́run wọ́n ń ṣe wá sí ẹ̀há fún méjèèjì wọn ò dáhùn ìní ìyálé bá lọ ilé ìlànà sẹ̀ ẹnìkan kú ń bẹ̀ wọ́n ní a bá lọ sílé ìlànà sẹ̀ wọ́n débẹ̀ obìnrin yẹn dókòó ti ẹnìkan níbi òkú yẹn wọ́n ṣe tí wọ́n sì náwó pò ń bẹ̀ jọ́kẹta ajọ́ yẹn lẹni tóbìnrin ń jókòó tì náà kú wọ́n lè sọ̀rọ̀ ẹ̀hánà ń níyàálé bàbá yìí bá pe bàbá yìí lẹ́kọ̀ọ́ pé èkó làwọn sì ń gbé ìbàdàn níyàálé ń gbé pé wá o gíní ń o Allahu Akbar torí pé ẹni ajẹjọ́ kò ń jẹta ló sì lòkú yìí o náà ní wọn àti sí wọ́n lọ sí sọ̀rọ̀ sá àpẹ́ olóhùn sọ̀rọ̀ wọ́n ní lọ́wọ́ dàbí ẹni tí afẹ́sùn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ afẹ́kùnrin ara dólẹ̀ nàbá ní wo ọ̀dà ọ̀yá máa wà láti máa retí àláti o garagara làmá gara gara gara kìnnìkan ń bọ̀ tó yá láti jọ́ kìta pé òun tiẹ̀ tó fẹ́ ah ah máa ro dáadáa nàbà tari wá bá kíá kò sí àárò kankan mọ́ ló pe ẹ̀hún gbàtí òtí sọ fáwọn èèyàn gbàtí aa wọ́n yé sọ fún yàn kankan mọ́ pápápá nasari ibi ọlọ́sà ṣe délẹ̀ lọ́ba ha alihamudulilayi nàbà ń dúpẹ́ lé èkó àmọ́ lọ́ba tẹ̀ kó wípé yàlí ẹ̀ ti ha o dákun wọn náà ṣe nǹkan kan onítì ẹniyẹ́ o ìlọ́mọ tó rí o wòsíkú lójú tóun wòsí tó wọ́kù ní ìsìn òun sọmọ ẹlẹ́ha o òun ìhánlẹ̀ àwọn o wọ́n ti ní wọ́n bá sá ṣeéṣeéṣe èyàn kéèsì lọ́wọ́ á gbé wọn dọ́dọ̀ tì mí àbá àbúrò táìtì wá bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n sẹ́wọ̀n pé ìpele ìpele gbogbo nǹkan ló ní ibi ọ̀rọ̀ ìdé dúró yìí tó kà lọ́dọ̀ àwọn àfa hmm. àwọn tí mo yẹnu sẹ́ ìjà wa lọ ní wọ́n bá mú wọn dé ìmbákì wọn. Ah mo ní ẹ̀yin gangan a tí ha ìgàn kọ́ ẹ̀yin gangan tẹ́ẹ̀ tí ha ẹ̀yà ọ̀hánà tọ́nà wo ṣáìṣe àwọn nǹkan kan bíi mara àwọn nǹkan kan àwọn àwọn tra yòó mọ́ ẹ lọ kó dànù ọ̀rọ̀ ẹ̀hánà bá wà ó labá bẹ̀rẹ̀ mẹ́wọ̀n mo sá gbọ̀n wọn bú mbẹ̀ yẹn bóyá ní adínà líle njọ́ náà sùkúrọ̀ ń sànù wọn àpò ní ẹ lọ wá ní wọn bá lódì gbogbo ẹ̀ sápò wọn á di gbó má lọ dànù. lọ́fàkúrọ̀. nàá ẹja máa bá wọ́n máa ń pè mí àwọn fún ọ pé ẹ tún ṣe báyìí ẹ pè wá ẹ bá sọ̀rọ̀ ẹ ṣe gbogbo ẹ̀ láṣẹ fóbìnrin kọ̀ọ̀rán o. Allahu Akbar. kọ̀ọ̀rán bàbá yìí ọlọ́run wá sàánú ẹ̀ ìmọ̀ ní ìbẹ̀lá rẹ̀ pé kí ló tó wá sí bó à ọmọ tó ṣe ṣébí dá ń gbé sẹ́yìn lẹ́kọ́ bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ ti bẹ̀ ni sápò ń bẹ̀ fò bẹ̀ fún pé sápò ń bẹ̀ ni bàbá rẹ̀ ti lébò mí wá fi lélẹ̀ fún. ìtàn sọ ní ìsìn ti tọ́dún Allahu Akbar ìní ni bàbá ìtúnwá wá pàdé mi ń tafsiri ní tí wọ́n fi ṣàdúrà tọ́lọ̀ bá ti gbọ́ ẹnu àdúrà òun ọ̀tọ̀ ah, pé abala pọ́n kọ́kọ́ kóògùn dànù náà òun á ń gbáyé bíi pé òun jọba nífọ̀kànbalẹ̀ lẹ́yìn náà obìnrin tí wọ́n á sunkún kí ayé ní ìsìtì yẹlẹ̀bẹ̀ ọ̀nà àgbẹ̀ rárá kọjọ́ iná ìsìsì ejó ni lẹ́ẹ̀mejì ọlọ́run ti yọ òun òun ni wọ́n sunkún kí ní ìsìn

وطفقا يخصفان عليهما من ورق الجنة ní ma lọ lè jáwé àlìjánná ní ma fi ń bora wọn lọ jáwé wọn fi ń bojú ara ara tí wọn ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò dẹ̀ fọ́ lójú wọn lọ ká èso jẹ ojú ni à ń lò lọ ọbẹ̀ wọn àdẹ̀ òwò ara wọn wọn ò fọ́ lójú ah, ọlọ́run ò mọ̀tò aláṣìírí o. amina amina amina wọ́n ń jáwé wọ́n fi ń bóra wọ̀nádáhùmá wọ́n o pé adábò pé ìyàwó ẹ̀ akuma antilikuma ṣajẹrọ ṣé n sọ pé ẹ má débi igi yẹn sẹ́mi tí mo dá gbogbo rẹ̀ kalẹ̀ fún yín pé ẹ má jẹ bẹ́ẹ̀ máa yọ ẹyọ kan lẹ̀ pé ẹ má jẹ sẹ́mi ni n fẹ́ràn ẹni a ń bẹ̀ nítorí rẹ ìwọ̀la ní ọ tẹríba fún kọ̀dẹ̀ dáhùn ọ̀dẹ̀ ń lé ìwọ náà sì ń gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ lọ́wọ́ á gbọ́ à. ọlọ́mọ mọ̀ wa. àmín. àmín àmín. ra wa náà ọ̀pọ̀ ìgbà náà lè dáńsí rẹ̀. gbọ́dọ̀ ń fọ ńlá káyọ̀ ó yẹ kó o gbọ́n ó yẹ kó o mọ̀ rẹ̀ rẹ̀ ó yẹ kó o mọ̀ tá rẹ̀ o. ألم أكما أن تلكما الشجرة وأقول لكما إن الشيطان لكما عدو مبين ألم أقول لكما سينصفين يبي إن الشيطان ipe èsù lákùnmá sẹ́yìn méjèèjì àdóhùn òbí lò látàrí òpamọ́ kò lérí ń kọ̀rọ̀ ojú rẹ̀ náà ni ti ń lérí ah, ah. ẹ̀dẹ̀ lọ́wọ́ lọ gbọ́ <laughs> ìwọ lọ́kọ arábìnrin ọlọ́kọ ọkọ rẹ̀ ń ṣe ọ́ gẹ́gẹ́gẹ́ èkejì rẹ̀ lọ́kọ oní ń kó bá jú ní ń kó bá mú eléyìí lọ́wọ́ àmọ́ ọkọ tiẹ̀ ah. ó ti gbọ́ rẹ̀ ìwọ láya àfà ọláya bó ṣe ń ṣe hà lára ẹ̀yà rẹ̀ ń ṣe hà òun hmm. ṣe ho ẹ̀yà rẹ̀ ń ṣe ho kọ̀takura wọn kọ̀takura wọn akọ̀rọ̀mọkọ̀lọ̀ ó ṣe hà kó ṣe ho kó ṣe ho kó ṣe hà sọ̀gbọ́ àwọn kàṣínú ọdẹ tó wá ń sọ lẹ́hàndẹ̀ tí ẹ̀tọ́ ojọ́ rẹ̀ síta ẹ̀gbọ́n rẹ̀ tí ọ̀háyàwó àbúrò rẹ̀ tí ọ̀háyàwó rẹ̀ pé má bọ̀ má bọ̀ báwo tẹ́lẹ̀ àṣẹ o ah, orí ilẹ̀ ti dàrú ni mọ́tilẹ̀ èsì ń tú láti rí oṣù tó bù ní láti rí ẹ máa mẹ́rẹ̀ pé à ń gbóhùn tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí ó ti ah, ah, kò sí nǹkan kan ah, kò sí nǹkan kan àtà ń sọ̀rọ̀ ní ìpíà mo gbọ́pọ̀ ẹ̀ ń jà mo láàjà ní àjà a sì lè jà pẹ̀lú a kọmọ bẹ́yìn ọ̀nà kọmọ fẹ́yìn náà bẹ̀lẹ́ àsọ̀rọ̀ pèsè ọgbọ́n ní wọ́n fẹ́ Eh, àwọn eh, bàbá rẹ̀ àtàfà rẹ̀ wọ́n sá sí láàánú wọ́n fa obìnrin lé lọ́wọ́ ó sì wọ́n sì jọ ń ṣe ó sì gbọ́ yé pé ẹlẹ́hà ni ni ó sì mú obìnrin délé ó sì gbélé kí ó ní kété ń tilé lọ kí ó ó báwọn àfà ṣe ṣe pẹ̀lú àwọn ìyá wa tí bí wọ́n máa tọ́jú ẹlẹ́hà ni kí téèyàn lè bá aráyè dá ni o làfà ìbá kí pé lè omi mọ́lẹ̀ ní bá ń pamí fún ẹlẹ́hà rẹ̀ ní a máa ń pè mítì ní tiẹ̀ náà pé ó ti fún ní nǹkan jẹ lórí ẹlẹ́ bẹ́lẹ̀ àpamì kí ẹ máa bẹ́lẹ̀ àpamì so àbátí ẹlẹ́ àfọwò gbọ́ ní a bá wá jà níjọ kan nínú wá jà àwọn ẹ̀gbẹ́ náà bá fẹ́ máa bá parí rẹ̀ dípò kí wọ́n sọ̀rọ̀ rí ìjà tí wọ́n jà ẹlẹ́ ọjáde ni ò tètè dé làáfà ń jà sí àbí nǹkan mí sá dípò kí wọ́n sọ̀rọ̀ ní abala abẹ yẹn

ṣé gbogbo ọkùnrin ní ń pọn mí fún ìyàwó báyìí nígbà tí ó ṣe pé òkú di pé ọkọ tó fẹ́ ọgọ̀ hmm. àmọ́ kí n lé bá a débi tó ga láyé mi ní rọ̀ fún ọ tó tó mi mo fẹ́ gbogbo ohun tó jè mí náà lọ́rọ̀ fún mi mo wá rọ̀ fún ọ sọ ìka máa jánu léyìí lórí o pé o ọ̀rọ̀ nu jọmọ́ ẹlẹ́à ìmọ̀ gbádùn ni àfa ìmọ̀ tọ́jú ẹ̀ ni àfa wàá rí bí ga àfàtà wa ń wí lónìí nìsín tí ń pamí fẹ́lẹ́ àjọ náà àìmọye ọmọ àìmọye èèyàn ní ń pamí fò náà ọlọ́run tó ti á mú póòpù wọ́n ti ń pamí fò mọ́ fún ọlọ́run ní ń pamí fò nìsín. àfa àkọ́mọ kí ó ní kódà ọmọ kí ó kọ̀ romi pa fáfá mọ́. tẹjiri mi ń tà tí alẹ́ àní àárù. ni inú bọ́ọ̀ olómi wà kọ́dẹ̀ pọ́ǹbù sí náà tí ó gbé lò lọ́ba ta ọmọ kí ó kọ̀ romi pamọ́ wàá fi ìyẹpẹrẹ bẹ̀rẹ̀ wàá bá débi gíga nìyí ọba ti fi gíga bẹ̀rẹ̀ wà pàdé sí yẹpẹrẹ ni òrọ̀fẹ́lẹ́ à òrọ̀fẹ́lẹ́ à ìwọ òrọ̀fẹ́lẹ́ à wà yìí ò ta ni ẹ́ ó rọ̀ fún ni àwọn àfa wa wọ́n ń sọ̀rọ̀ ẹ̀há fún aláàjì wa kan dáadáa ní wàtàwà lékè ó kọ́rọ̀bà lékè ọlá kó bá ní kẹ́ aláàjì tá a wí. àmín. ó sá ọlọ́run sá ṣeun ẹ̀ wá máa ń tá a rí ń bẹ̀ ìyá ọkọ ìyá tó bí aláàjì yìí ọ wá mú àwọn ọmọbìnrin tó bí pẹ̀lú aláàjì yẹn ọ wá falẹ̀ lọ pé dákun irú rẹ̀ yìí bá ń wá fáwọn ọmọ ìná irú rẹ̀ tí ọmọ sin ọmọ tèmi náà báyìí bó ṣe ń sin ẹlẹ́ha yìí bá ń wá rú àwọn bẹ́ẹ̀ irú ọkọ̀ báyìí lójú ọ̀fẹ́ síbẹ̀ sí máa sin ìyàwó onírè ilé ìdábà yìí o bá ń wọ́kọ̀ fún ọ ẹ̀wọ̀n tá a fa àǹfin lélẹ̀ níwá rẹ̀ tẹ̀sẹ̀ fi ráyè ràn hmm. àwítá ìwọ̀n ọ̀nà jú wọn wọn bí ẹsẹ̀ wòlímọ̀ ojú ni o torí rẹ ni wọ́n sọ pé ọmọ àwọn òní aláyé ah, ẹ̀há olórí ibú kan mẹ́ta àti máa lu ẹlẹ́hà lálùfẹ́ pa ah, ọmọ àwọn òní aláyé o wọ́n ti bẹ́ẹ̀ ni gbogbo ìbí bó ṣe ní gbogbo èèyàn rí a máa ṣe rẹ́gẹ́rẹ́gẹ́ ni wọ́n máa ń yọ̀ ni àwọn kìíní yẹ ah. eh, ẹ má jẹ́ asọ́kọ̀ kábàbà mọ̀ gbọ́ <laughs> wọ́n máa ń yọ̀ ni. n ta dá mọ́ wọn nù. Eh, ìwọ náà padà wà á yọ̀ kẹ́yìn ni àbá yọ̀ kẹ́yìn ni ẹni bá ṣe bẹ́ẹ̀ yóò máa mérí sókè sílẹ̀ pẹ̀lú tá à ń sọ ìpè lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ni. wàláì máa sọ wọn bí mùsùlùmí ò ní mi kú pa bí mùsùlùmí ò ní mi kú pa tí ó mi kú pa. ó fún lẹ́jà láàárọ̀ ó fún lẹ́yìn lọ́sàn-án ó tún fún ní dómi lálẹ́ tó bá rí kú yóò họ ni. ó sì máa ṣe nù. Ah, ah. ó sì máa ṣe nìyẹn ọlọ́mọ akẹ́wọ̀ náà bẹ́ẹ̀. wàláì. bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ nìyẹn mo sọ fún ẹ̀yin méjèèjì pọ́tà yín ni ṣètánì ẹ̀dẹ̀gbọ́. qala rabbana zalamna anfusana wa illam lana wa tarhamna lanakunanna khasirin. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين wo tọ́lọ̀mbá kí ọ tí ó ti ẹlẹ́ àti ń bẹ lókè tọ́ ọmọ kùránì kà ẹ̀yin náà mọ kà ń bí ẹ wà hmm. àṣẹ lọ́rọ̀ ọlọ́run gbogbo bí etí àwa náà gbé fara kọ́ tá a gbé fara kọ́ tá a gbé sàbòsí ẹjẹ́ àké kọ́lọ́n wọlé apá àjọ ké kó fojú fò fún wa. máa ké bí ọba sì wàá máa lùkùránì tó kí ni yọ́ máa ṣe náà kọ́mọ sàmì wọ́n ní ọmọ sàmì o. lọ́sàn twenty one. lọ́sàn twenty one. máa sàmì ọlọ́wọ̀rẹ́ abẹ́ náà yóò sànù rẹ̀. amina. yóò jẹ́ obìmọ̀ tí a já fa. amina. ọlọ́sọ̀rọ̀ náà láfa ẹ̀sẹ̀ òun. amina. ọ̀yá yìí. ẹja wa tó ké قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين انت اللهم في ما àwọn méjèèjì ni kọ́ọ́lá ni kọ́ọ́lá kìí ṣe kọ́ọ́lá tí kọ́ọ́lá amẹ́rì yẹn jọ panukọ̀ sí àfa àtẹlẹ́ àjọmọ́ sàdúà àdúà bẹ́ẹ̀ kíákíá ní máa ń yá ń gbígbà àfa máa sàdúà kẹ́lẹ́ àmọ́ sàmí ẹjọ́ ń ṣe náà nìyẹn ayé rẹ̀ ọ̀sẹ́tù débẹ̀ yẹn kọ́ ọmọ sàdúà kẹ́lẹ́ àmọ́ sàmí ilé àtàbáfíyà jẹ ò ní sàmì. ilé àtàbáfíyà jẹ ò ní sàmì. ní sàmì. nǹkan kan ò ní sèyí bàbá. yóò máa fẹ́ yóò máa fọkàn sọ ni pé ọlọ́run á gbà á ọlọ́run náà ní gbà ká wọlé àṣẹ. àmọ́ ilé àtàbáfíyà pé ńgbà tọkọ òsínlé gan òun náà fẹ́ kan jókòó ọbẹ̀ lọ́n ẹ̀ ká lọ́ngbàǹsánú àfà ẹ̀dì dáadáa ẹ lọ́ọ̀rí ẹ bọ̀ọ̀rí lọ́ngbàǹsánú wọn o torí pé àfà dònú tó jáde ó sì mọ̀ pé bá dáa fáfá a ó ti dáa fóun ó dáa fọ́mọ àwọn ọkọ̀ yìí gbébi tá a gbé máa ń ṣe àwọn obìnrin míì ní wípé bẹ́ẹ̀ ti wulẹ̀ kẹ́ wá dáa tó nígbà tẹ́ bá rìn kọsẹkọsẹ tẹ́ rìn wáyáwáyá tẹ́ ń ṣe bí àwọn ẹni ṣáájú bẹ́ẹ̀ tí ń wá mọ́ sí ná. bí àwọn ẹni ìṣáájú ó ṣe dáadáa kankan. tẹ̀lé kọ́sà àwọn ẹni rẹ̀. a ń tàmà tẹ́sílù kọ́t. obìnrin mi a pè wá. aa kẹrọ kún la. bàbá ìyìn ní sàdúrà mọ́. kí ló dé. èyí tó ń ṣe ń sábà mọ́. tóun ó jókòó tóun ó gbàwẹ̀ àdúrà fún agbátan yàrá ó fi jẹun bàbá yà jẹun kí ló dé kọ́lọ̀wó àti ṣe mọ́ síná kọ́lọ̀wó àmọ́ wá wo gbogbo ọ̀nà táyé bá gbà bá rúbe bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé a. Ah. tí ó bí wálẹ̀ pé wá sọ lè wá rí wa ìmí àmọ́ wá èmi ọ̀gbẹ̀rẹ̀ aláwọn wà <laughs> ẹ̀yìn náà kọ́ ń ah. ẹ̀yìn náà kọ́ ń alóúnjẹ ṣépẹ́ àfà mi kọmọ́ntọ́ jáun ní jàmá àgbè ni káàsà kọmọ́ntọ́ jáun bẹ̀ kọmọ̀ pé ń tíyàwó òun fi jáun bẹ̀ ni pé kọ̀fẹ́ kóhun ó dé ìmọ̀ àkàsàrìmọ́ ah, ah, náà ni ó tó súnmà wọ́n ti mú mọ́lẹ̀ apàtà mọ́lẹ̀dẹ̀ rẹ̀ tó wọ́n wòyò yí orí bí ẹmọ tí wọ́n gbówó oúnjẹ rẹ̀ bí bàbá ṣe mi ṣéèkì bọ́ mọ̀ pá àlè sọ́ká mọ́ bàláǹsì ẹ̀ àbí àmọ́ ibi agbésẹ̀ wọn náà ni pé ìjọ kan ni àfáà dáadáa kan kó ló máa ń sanú àfáà náà ọ wá ní àwọn kan lára èèyàn ńlá ni wọ́n ti gòkè ọ wá díjọ́ yẹn wọ́n fẹ́ wọ́n wá níjọ́ náà ni àfẹ́ fi sòpin ayé pé inú káwọn ó kú lónìí káwọn ó kú dànù lónìí. èsè. bàbá akọ̀wé àgbà ìyá akọ̀wé àgbà bàbá náà ti pẹ́pẹ́pẹ́ kó tó wá tají lọ́wọ́ tají lòun náà bá tún bẹ́lòmíì sọ̀rọ̀. ṣùgbọ́n ẹni wọn yìí ó súnmọ́ wọn mùsùlùmí dáadáa sí lóhun aná mùsùlùmí náà ni wọn o wọn ni lónìí tí o bá tó táwọn fi ní bọ́ọ̀lìkì àmà lónìí ọ wà mú àwọn lọ àfa mẹ́ta tí wọ́n sọ pé wọ́n máa ṣe mọ́síná nílànà tí ọkọ tó ń fẹ́ gbà sí yìí n ah, bá kì í sínú ká ẹni yẹn nígbà táwọn débẹ̀ ló ń pẹ́ à kíní yóò mú tó o ibi yóò mú tó o ǹjẹ́ wàhálà kọ́ yìí o ní bá ń pe nọ́mbà tèmi ní pípé kọ́lọ́ ń jẹ́ kí kí n lè wọlé kí n lè bá mi èmi ò gbé nọ́mbà èmi wà lórí mítìnì kan lórí sáà nìkan lọ́wọ́ ọwọ́ ń bọ̀ ọwọ́ sọ fún ìyá yẹn yìí pé ibìkan tẹ̀wọ̀n tó fẹ́ lọ yìí ló ń pe nọ́mbà àwọn ẹ̀bọ̀ tí ò gbé ó ní ṣe bílé wọn ni ó ní bẹ́ẹ̀ ni ó ní táwọn bá débẹ̀ táwọn ọba bá wọn àwọn á jókòó ah, ah. àwọn á sùn tí wọn tí wọn fi dé. òní ah, ni sẹ́. na today. wọ́n sì kí lójijì ni kò jẹ́ kò ráyè pè mí nígbà pé bàbá báyìí báyìí ni kò ráyè pè mí. bí mo ṣe ní ẹgbẹ́ nboro nu wọn bá bá lórí tá à ń ṣe lọ́wọ́ ní bá jókòó ní bá bẹ èmi ò sì máa ń ti ń bẹ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n gbà ń rojọ́ mo rí pé ikú ti dé ìsáìdà ọkùnrin pàpà jùlọ ọkùnrin pé ọkùnrin ti là ó ti sùn gbàgbéra pọ̀ àwọn ọmọ ti gòkè wọ́n ti kún lóyìnbó káàkiri ní ah. bá rojọ́ n bá sáré bẹ lọ́hùn dáyà ọ̀nà tọmísọ́nà o tọmísọ́nà o tọmísọ́nà o à ń sọ lẹ́yìn fún wa kábílì jẹ́kọ̀ fún wa mo ní ẹ̀jẹ̀ nǹkan kan sọ fún yín náà sẹ́rí mi tẹ́ wá báyìí ìyàwó mẹ́rin mo ní o. mo dìdí. mo ní pẹ̀lú àná ọlọ́run wọ́n ti pé ní ìsìn eh, ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ti pé sẹ́yìn o. ìyàwó méjì èsè èèwọ̀ o. olóhùn ah, máa fi mùsùlùmí lóhùn ṣùgbọ́n ṣé mo ní ntọ́kasí rẹ̀ ni pé alàgbà ọkùnrin ah, ẹ ti pẹ́ o. ẹ pẹ́ ẹ ti fi falẹ̀ ni mo ṣe ń wò yìí ẹ̀ ń súnmọ́ bí kan tí ń pè ń sáré ẹ̀ ti súnmọ́ sáré báyìí kábàrí aṣọ yóò dá kí ẹ ṣe sùúrù sọ̀rọ̀ ara yín báyìí lọ́tẹ̀ tí wọ́n á gbégbà yìí ò léwu ẹ̀fẹ̀ kan fẹ́ tán ẹ̀ tó fẹ́ tán ẹ sì ń dọ́gbọ́n sí àṣírí dẹ̀ ń tú mo wá ń fi ṣẹ̀gbẹ̀ dáwà sí ní ṣiṣẹ́ máa ń fi sẹ́mu lọ rí wojú ìyá máa rí pé mo ṣe ń lọ yẹn ìyá ń bá mi lọ. ojú ẹ̀ ń rọ̀ díẹ̀díẹ̀. yọ ń tẹ̀lé mi. mo kàn débi kan ọkẹ́ gbọ̀rọ̀ lẹ́nu mi ní kábọ̀rọ̀ mi ni pé bàbá ní ọ̀yà kéèyàn kẹ́kọ̀ọ́ kó tó máa ṣiṣẹ́ kan ẹ kẹ́kọ̀ọ́ kìíní yìí. débi kàn ni mo sì mo kejì mo ní ẹ mami tó wa ẹ ti mami ọkọ ọya mo yàrá máa bọ́ wọlé alájà mo fẹ́ lọ sòdodo kan fún bàbá yìí tí n fẹ́ sọ lójú yín mo fẹ́ lọ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́. akramakumullah nǹkan kan ò ní sábà fẹ́. máa mú wọlé yàrá máa lọ bá sọ̀rọ̀ gidi pé ah, ah, aláàjì ah, aláàjì bàbá yìí ní mútà náà mọ́ náà mi kọ́. mo wá ṣẹ̀ṣẹ̀ kọ́ ní tí ó ṣe máa kọ tí n fẹ́ máa kọ lójú. arabi bó ṣe lọ nìyẹn o bọ́rọ̀ ṣe lọ nìyẹn ṣùgbọ́n ibi ọ̀rọ̀ já sí mi ò ní sọ débẹ̀ yẹn. akramakumullah. Hmm. ẹ ṣeun jàre ẹ ó sì kú dẹ ibi ọ̀rọ̀ já sí kọlọba ní sànú ṣùgbọ́n nítorí ń sọ̀rọ̀ ni wípé ọmọ àlùbáríkà tọjọ́ ọmọ tèmi tó mú wọn wá ó sì ń bẹ̀rù káyé wọn má pàfùkẹ́ ṣùgbọ́n ẹni tẹ́sí yé níwọ̀n bá ní ẹ̀sìn yé pé ọkùnrin yìí ò ṣe ń tọ́ báàdì bó ti yá ò ṣe é sọ bẹ́ẹ̀ fún ìyá ti dá láṣẹ tipẹ́tipẹ́ asáǹbá lọ bá bọ̀ ẹ mọ́tò ṣẹlẹ̀ bí kádà lọ́hùn ṣe dénú làáfàá tó mọ wá náà bá ṣe mọ́ sí iná ìyá àmọ́ wa bá mi pé bàbá kọ́ pè mí lórí fóònù òun bọ̀ nísìn nísìn nísìn nísìn nígbà tó dé ní ah ah ah ah ipe mo jẹ́ mọ̀ pé ní sárébájá tí a kẹ́mi lé lórí tá a sì kiri kẹ́lé dé gbogbo àṣírí wa ẹ̀ka ọ̀pọ̀ nínú mọ̀ tí ń ta ìyàwó ẹ̀ mọ̀ wá o mo ní <laughs> ìsásò ah, ẹjẹ́ kí n pè kí n rí <laughs> ngbọ́dọ̀ wọn fẹ́ gbàdúrà lórí àfa àti bí ọdọ́ lọ́wọ́ bá rẹ̀ mọ́. Allahu Akbar. ẹ ọ dàbí kéèyàn máa bá máa kéèyàn máa bá ajímọ̀bí lò àtìyàwó ẹ̀ kí wọ́n sì fààyè gbà yàn pẹ̀lú pé wọ́n rí i pé alùsùnà lẹ́nu yìí kán tẹ́ gbogbo ayé wọn lẹ̀ fún onípa onímọ̀ pàṣẹ fún ọ síbáì síbáì wọ́n dẹ̀ ti dúkìá yín yán tí èèyàn máa bẹ̀rù pé kéèyàn máa lọ ṣẹ̀wọ̀n kí mo lọ sẹ́rù wọn àmọ́ ọdọ́lọ́wọ́n bá rẹ̀ mọ̀ nígbà tí wọ́n fi hàn sí pé ìwọ lọ símọ́síná àṣẹ́rù kan náà nìyẹn ó dẹ̀ pa wọ́n ti pàtà ọbọ̀lọ́wọ́n bá rẹ̀ dùn ó kọ́balẹ̀ kí ọlábàá dó ọwọ́ àṣẹ́mọ́síná ọ̀hún ọlọ́run wa ti dé ń sìn lọ bọ́lọ̀ ń dúó in sọ pé lọ sí mọ́ sí náà o mọ́ sí gbọ́ o mọ́ sí gbọ́ o ìmí ń sọ ìtàn ní o tó ṣẹlẹ̀ ní o mọ́ ń sọ ìtàn tó ṣẹlẹ̀ ní o onídáwà onídáwà gbọ́dọ̀ máa fi gbogbo ohun tó bá rí bára ayé sọ̀rọ̀ kọ́mọ báláǹsì ẹ̀ torí pé aráyé ò rí ẹ̀ tí ń rí kò lẹ́kọ̀ọ́ bí yàn ṣe jẹ́ nìyẹn kókókókó tí ń bẹ nọ̀rọ̀ ni pé ẹ eh, baba tí yẹn tá n sọ̀rọ̀ yẹn wọn ti jẹ kó se kínni wọn jẹ ó pẹ ọ yẹ kó rí kókó yẹ dìmú yẹn ti jẹ. qala rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa لنكونن من الخاسرين wọ́n ní rọ́bà náà pè ọ́ o sàlámù náà àǹfùsà náà àṣàbò sísẹ̀mì ara wa àhàrà wa lè máa wàyín lámtẹ̀gì fírílà náà tọ́ ọ̀bẹ̀ ìforíjì wá. wọ́tẹ̀rà hamuna. wọ́tẹ̀yà hamuna kí àánú rẹ̀ tẹ̀lé fún wa. wọ́nàkúnà nàmínà lọ́kọ́ sírí. wọ́nàkúnà nàmínà lọ́kọ́ sírí nà àsòfò nìyẹn o àparẹ́ nìyẹn o ọlọ́wà wa náà sọ bẹ́ẹ̀ o alábòsí ni wá o wà dá ìwé yóò tiẹ̀ dá sọlọ́kọ olóbìnrin méjì ní àkóńdà hmm. olóbìnrin méjì àbúrò àgàgà olóbìnrin mẹ́rin kọ́lọ̀ wọn là wá tó jẹ́ pé títì bọ́ra wọn nígbà míì kọ́lọ̀ máa kọ́ àmọ́ ṣe tó jẹ́ pé àánú àwọn obìnrin náà la sì fi ṣe kéèyàn fẹ́yàwó léyàwó wà láyà àánú ni wọ́n fi ṣe fún un wọn kàn rò débẹ̀ ni ẹnìkan ò lè dáyé ṣe ibò ọ̀dọ̀gá nìyẹn bẹ́ẹ̀ nìkan jùlọ ọmọ kí ó tó kọjá àfáà tó ti bá ń dárùn ún kí lábàá sọ pé fásù ní lárúbáwá fásù ẹni tí ń dárùn ún kí àmọ́ téèyàn méjì bá gẹ́lẹ́ pẹ̀lú ẹ̀ òun di máa mú nìyẹn ọwọ́ ah. pé wọ́n ń pè ọ ní yàálé yàálé obìnrin tí ó ti ìyàwó èdè yàálé ẹlẹ́ àgbà ìṣẹ́ bàbá ẹlẹ́ àgbà ẹlẹ́ àgbà ni a máa jẹ́ ikú obìnrin ní a máa tó tọ́lọ̀ ń fi níní yàálé àbí ìníyàwó yẹ̀ ẹ́ ìjọ yìí nìbá kú àwọn tó gbọ́ níyàálé àbò níyàwó ọlọ́dẹ̀ ló sọ́wọ́ ìgbójò fi ní kúrúgbà náà yòmìnira ìjàmà lóbi máa sọ pé wọ́n fẹ́ yàwó léwu òun ní accept ẹ̀ òun ní accept ẹ̀ ah, òun accept kí lóun accept. mọ́lá ń bá kẹ́dà rẹ̀ mọ́kàn òun accept àṣẹ ọlọ́run ọ̀hún kọ́ lọ́lọ́nu kí náà ń pè ní acceptance ah, ni ọlọ́ọ̀yọ́nu yọnu ah, lọ́dà òǹtòsí o lẹ́rọ̀ gbàfọ́ ọlọ́run lára rẹ̀ ẹnu tìǹnà lámà kìlọ̀ fún kó ṣe máa kọ́mọ́ fi kan bà kan jẹ́ kọ́mọ́ fi ìníyàwó méjì kó bá yí ara àtàlì kíámà rẹ̀ ẹ má níyàwó méjì bá ń sàbòsí ayé ẹ̀ ní ń bàjẹ́ yẹ ó wọ́n lọ sàbòsí dọ́gba dọ́gba babakilé rẹ̀ ó tò mú dọ́gba sadọ́wà lẹ́sà dọ́gba sàlẹ́sà lọ́sọ pé tí wàá ti ní èkìrí kẹran wèrè kì í ṣe ìyàwó méjì torí lè lè lè gbé dọ́gba jáde lè balance ah, mo ṣètò tiẹ̀ fún ẹ wàá ranjú mọ́ èyí Kọkẹ. ìran kìí bẹ́ẹ̀ kan ọyá gbà lọ fún fúnra ẹ̀ lọ fún ẹ̀yìn ọjọ́ tiẹ̀ wọn àlọ́dọ̀ rẹ ajọ sọ̀rọ̀ ajọ sùnmọ́júmọ́ ọwọ́ ti ìyáálé rẹ àbíyàwó rẹ ọwọ́ takútì mi lọ́rùn ní òun pé kí máa wẹ̀yìn tí ń rọ kí máa tí ń rọ nígbà lọ lò Ọ dị ń lọ wa ń lọ ọ̀yìn ọ̀yà kan sọmọ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn ẹ̀ ọ̀wọ́n sọ kíyàwó tí ọ̀fẹ́ ọ lọ sùn náà òun náà wà á lè pò ń yàrá wa ń sọ kọ́ lọ sùn náà tí ní ẹ̀tí sílẹ̀kùn gẹ̀ǹgẹ̀rẹ́ fẹ́ mọ̀ bìgbà tó kápálẹ̀ àná tí mo sùn lọ rẹ ni ọ̀dà báyìí ṣùgbọ́n yóò ní tiwọn mi báyìí o. ó ti ń tó bá o. ẹ̀ẹ́n ẹ̀ẹ́n níyàwó nǹkan òkú ń bọ̀ ah, bàbá kú okú o bàbá kú okú o. kọ̀ wá ní kú mọ́ra o. mọ́. yóò kára lẹ̀ yìí. Ah, ká mọ́. ní ìsìn yóò kára lẹ̀ yìí. lágàlà rọ̀dà. ìrọ̀lẹ́kùnrin yóò òun náà ní òjò sọ́bẹ̀ pé à sẹ́fẹ́ pé òun kú ni wọ́n wà ní ikú ah! èrò yọ ọlọ́run ní musẹ́. ọlọ́njẹ́ mi yóò gùn. kásì ní ọ̀nà míì lọ́wọ́ gbégbà náà ẹjọ́ lọ́wọ́ gbégbà ẹjọ́ kan tí ó yí òsìkú yẹ aago mẹ́sàn-án mẹ́wàá nísàn tó rojọ́ ń pé ẹjọ́ ìṣẹ́ láti gbọ́ ni pé à wàá gbọ́ ìyá lágbájá ah, ah, bankesi bankesi akínwá bankesi wa ọ bankesi wa náà òun kò òun àdéhùn ṣé ìrànṣẹ́ tì ní bá ń pè wá. àlòpò wá sí wa? náà sẹ́tì ni ẹ̀bẹ̀ máa ń pẹ́ máa ń pẹ́ pẹ́ lọ pè fúnra yín sí lọ pè fúnra mi salamu aleykum ọ̀dà àárọ̀ nù. àmójúbọ̀rọ̀ kí wọ́n fi ṣe é ìyàwó sàlẹ̀ ọba lè ṣe dúró ìyàwó kan rẹ̀ máa gbádùn ayé lọ ọmọ wa nù ìyàwó kan jálè ebù ni sẹ́wọ́n tó ní ìyàwó kan ní wọ́n náà ni. ẹ wá lìjẹ náà. Ah, yẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ̀ mi ìyàwó wọn ojú bẹ́ẹ̀ ju jẹ́ ọkọ lọ kí ló dé jókòó ń jẹ́ má bàyé jẹ́ tó pé ọ̀ lágbára rẹ̀ ọ̀dẹ̀ lọ sí ọ̀ bàyé jẹ́ báwọn o. inú kẹ́ máa fi ya jẹ́ ìyàwó àbíkẹ́ fi yà jẹ́ ìyàlé tó pé ìyàwó mi bẹ̀ náà ní àdàdàwò fún ìyàlé náà o pé ìyàlé ẹ wá ẹ jáde. tẹ̀sùn ẹ má gbogbo ọlọ́rí ibú níyàwó mi jẹ́nfẹ́ ilé ìyàlé mi náà o ìwé lè jẹ́ ti jẹ́ tó ìgbẹ̀ tí ń jẹ́ bọ̀ nǹkan kọ̀dẹ̀gbọ̀ lẹ́rọ̀ ẹ kù nìyẹn o ìwọ náà ni àwọn yàrá ìyàwó ń lọ́wọ́ pé a ìyàlé mi ìyàlé mi ìyàlé mi ìyàlé mi oníkà kí ni ìyàlé ìyàlé mi ìyàlé mi ìyàlé mi bí ìdè bá ń sẹ́ nìyẹn ìyàlé mi nìyẹn ṣé o lè ṣe bẹ́yẹn ṣé ah, o lè ṣe bẹ́yẹn. a kò lè ṣe bá àwọn ọkọ̀. tó bá dẹ̀wò tán. kò tó bẹ́ẹ̀ o. tó bá tó bá palẹ̀ tó bá palẹ̀ tán ọmọ àpòbó ṣe palẹ̀ ló dáa tí wọ́n bá lọ tán ìwọ ọmọ rẹ rìn pé a ah, mi dẹ̀ sí wèrè bọ́kàn ya wèrè ni o. òun náà mọ̀ rẹ rìn pé a ah, òkú olùsì kò tí ẹ̀ gbọ́ gbogbo àlẹ̀. òkú gbẹ. ẹjọ rẹ rìn yàrá tẹ́lẹ́jọ́ dára ní ṣé o lè ṣe bẹ́yẹn tọ́ni máa gbajìàjìà ẹni gbajìàjìà táwọn yàwó méjì fẹ́ jókòó ẹ jẹ́jẹ́ rẹ jàre àdúrà tá a ń bì ọlọ́mọsàbá ni gbà á ní ọ̀la ẹ wàá gbọ́ èsì tọ́lọ́run wá fọ̀ fún àwọn méjèèjì wọ́n tọrọ nǹkan méjì ọlọ́run fún wọn nìkan kò fún wọn nìkan o wọ́n tọrọ nǹkan méjì wọ́n tọrọ àforíjì pé à ń sábòsí ọlọ́run ló ń gbà yẹ àmọ́ kẹ́tù máa gbé bí lọ nọ ẹ wà gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lọ́la kọ́lọ́njẹ́ àdọ́lá lọ bọ́lá tóbi rẹ̀ lọ́dọ̀ ọlọ́run n ta fẹ́ da dúró sìn ni wípé ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ òun náà sì ní agbára bí yẹn bá lẹ́jẹ̀ lára yorùbá ní ikú tí ń pa ojúgbà ẹni owó ńlá ní ń pa fún ni. ọ̀tọ̀ ní ká ròyìn n tó ṣẹlẹ̀ sí ọmọ èdè yẹn kan bì kan ọ̀tọ̀ ní kéèyàn fojú rí ìtẹ́ ìmọ̀ fojú rí yẹn ìmọ̀ ńlapa lẹ́ẹ̀mejì ètí àròyìn fún yẹn lọ ọ̀rọ̀ méjì ló ṣẹlẹ̀ èmi aya náà kan mo fojú rí kaba yìí ìkejì ìrì àmọ́ ibi ọgbà wa kò níyè méjì kò níyè méjì afa kan ni ọkẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ ìpamọ́ fọlọ́ wọ́n sì ń gbáyà làáfíà ń gbáyé rọrùn wọn ò sì jẹ́ subat wọn jẹ́ haram akọmọlẹ́kọ̀ọ́ ni àfáà yìí nílé kéwú ńlá kan lẹ́yìn náà ó tún wá ní àwọn àsìbáàbù tí fi ń gbélé ayé rẹ̀ dúró kó ń bà jẹjẹkújẹ ẹni tá a mọ̀ dáadáa dáadáa dáadáa ni tó jẹ́ pé balẹ̀kíọ́lá kọ́n yàrí wàhálà wọ́n bá gbèsè ayé lọ àáfàá yìí dáa àmọ́ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ kò tún dáa àáfàá yìí dáa lẹ́gbẹ̀ẹ́ lẹ́hà rẹ̀ ah kò tún dáa o ọmọlẹ́lẹ́hà rẹ̀ yìí o ah kódà ìyàkọ́ ẹlẹ́hà yìí ń ṣàdúrà fún léyìí tó sì wọn lásìkò yìí kí ìyàkọ́ ọmọ ṣàdúrà fún ìyàwó ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti fi alibarika ọkọ wọn wọn ti yí mẹ́pẹ̀ lára ìyá ọkọ wọn kọlọ̀ la àwa ń bẹ̀ ṣùgbọ́n ìyá ọkọ ẹlẹ́yàtàwí ọmọ dáadáa ni sí àwa tá à ń sọ̀rọ̀ yìí náà á ah, ọmọ alibarika ni ẹlẹ́hàá yìí wọ́n ń sọ eléyìí kálímọ̀ yìí pé ntọ́ba kan rú wọn ó kàn wá naba bi wọn bi àwọn wọn bọ àwọn naba bi ọmọ kan nígbà wọn bi ọmọ yẹn nígbà tó ọmọ yẹn ti dàgbà o nǹkan kan ò ṣe o àmọ́ àdédé ni orúnkún méjèèjì bá kọjú síra wọn sẹ́yìn pé ọ̀tọ̀ ní kọ́mọ kẹtàn báyìí kò ṣe báyìí ìyẹn máa ń nà padà ti orúnkún méjèèjì ṣe báyìí ni ó lè débi pé kó rìn láti bẹ́ẹ̀ síbẹ̀ yẹn àṣùbù ni àmọ́ tí ọmọ yìí bá ó ti kéwú síwájú ó ti kàwé síwájú tó bá sọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ bá rí bó ṣe wá dà èyí ó máa sunkún ni ọlọ́run yìí yọ̀ǹda làákàyè fún ọmọ wa ni tí ọlọ́run àbẹ̀lẹ̀ kọ́ má bàjẹ́ máa lọ́wọ́ mọ̀ ń sọ fọlọ́run lórí ìforíkalẹ̀ mi pé a ah, má bọ̀ ọmọ ìjẹ́ mi lọ́wọ́ bọ́lá pé bàbá rẹ̀ ìyá rẹ̀ gbọ́tọ̀ ọlọ́run wọn gbọ́ràn wọn wá ń lọ tó ń lé eléegun àwọn iléegun wa ń tù ú lágídí omi wa ń jẹ mọ́ra lójú bàbá rẹ lójú ìyá rẹ wọ́n jọ ń sọkàn ni wọ́n á ṣe é ṣe é ṣe ètò burú sí ni ní wọ́n fọ pé ẹ lọ síbítù ń máa lọ síbítù ni à ẹ lọ ṣe àyẹ̀wò wa ni ń máa gbáyẹ̀wò de wọn ni kò sí nǹkan kan mí ọpẹ́rẹ́sàn lọ ọpẹ́rẹ́sàn ni o àfa àtúnṣe pé àṣírí kíṣẹ́ ń bò àṣírí ló ń bò kì í ṣe pé bóyá ọlọ́run kan sàánú wọn pàpéyàn gbọ́ràn ni wọ́n fi ń bò àṣírí ìlú wa ni wọ́n ní ná kan lọ tọ́jú two hundred thousand. ná ná wọ́n wá sọ fún mi ah mo ní tó mo ti gbọ́ èèyàn báwọn níbi ìjà ẹ̀fà. E àbí jẹjẹ ẹlẹ́yà kan wá síbi ọ̀kan nú àwọn àgbà àwọn àfáànù jàmá ìkí àwọn ló ti wa, iki àwọn ló ti wá ló bá sọ pé ṣé màmá ẹ̀kọ́ ni wọ́n sí wọ́n sá ní pírọ́blẹ́mù kíndìnrín àwọn náà wọ pé kálọ̀ owó tó lóòkọ̀ wa. lánàá yàtọ̀ tó tó a sọ̀hún ní ti ń po yìí ṣùgbọ́n tẹ́fẹ́sà kíyèsí jàmọ́ lọ́dún yìí ẹ rí i pé a ò sábà máa sọ pé ẹnìkan bára wa kẹ̀ máa dáwó tẹ́fẹ́sà kíyèsí ìdí ni pé wáàsí ìwádìí tí gbogbo ayé ti ń gbọ́ owó nísì ń jẹ ń jẹ owó ni pẹ̀lú dátà kílẹ̀ ń rà kílẹ̀ ń ṣe dátà náà ń pè ń kó jẹ ní háúháú owó ńlá ń pín kẹ́ẹ̀dá kẹ́ẹ̀dá kẹ́ẹ̀dá kẹ́ẹ̀dá. àwọn èèyàn wa mú lẹ́tà wọn lábẹ́nú ṣùgbọ́n tí wọn ò kọjá àfaradà àwa ń yọ owó yẹn nínú tìǹhùn kò já lè pèpè pé ẹ tún dáwọ́ fẹ́ nìkan mọ́ ìdí nìyẹn tó wá pé alùpùpù náà ń pa tiẹ̀ mọ́ra ní lásìkò tá a wà yìí ni. àmọ́ àwọn eléyìí kò ṣe kò ṣe ah, twenty thousand jíra ayọ̀ fún wọn àwa jókòó súrọ̀ lánàá àwa sọ ń súrọ̀ wọn ni kò sí sísítẹ̀ kò sáyè sí aṣọ fẹ́yìn jẹ́mọ́ náà ni ó aṣọ fún yín náà ni ó káyì dúpẹ́ fọlọ́run o báwo èèyàn kan lélẹ́yìí ká o tí àwọn ọ̀làdúrà méjì máa ní ìsìnkú ọlọ́run táwọn gbádùn lọ́wọ́ ọmọ ọmọ fọmọdà wà láàmú àti gbogbo nǹkan mi o èyí ó lé máa wọ́n mọ́ rẹ̀ nù nira kó gbádùn ayé máa o. Ah, ọmọlápé ẹ̀dọ̀ ní ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ìlọ́mọ ìyá gbogbo tá a bí lọ́mọ ọmọ fìdá aláàmú. àwọn eléyìí náà bá ní sọ́ọ̀dì rọrùn fún wọn sọmọ iná ní tẹ́lẹ̀ fọ́ọ̀mù bí àti màmá rẹ̀ àti fáwa náà. kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀ bá ń parí ẹ̀ ni kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóhùn ọ́ jẹ́ kò bó ṣe lóhùn ọ́ jẹ́ ìdí abára wa rèé o afẹnubulana fún ẹlẹ́kejì náà pé kátẹ́ pé tí ọ̀rẹ́ ta sànà ẹnìkan ní oníkídìní yẹ tí o ń bá rí two hundred thousand àyẹ̀wò ní èsì àyẹ̀wò èyàn kéèsì èyàn mílíọ̀nù sì ni níbẹ̀ náà ti kí á lọ lánàá níbẹ̀ náà ti kí á lọ lánàá pé ẹ má tútù má ẹ má tútù má jùlọ omi tútù máa gbé ń pa kíndìnrín o o ẹ jìnnà sí omi gbóná ni ẹ máa mú kí nìgbà ẹ wọn gbóná tó mi lọ́tọ̀ lọ́wọ́rọ́ èmi lómi gbóná àwọn lómi tó lọ́wọ́rọ́ à omi gbóná wọn lómi tó lọ́wọ́rọ́ tí má lómi tó lọ́wọ́rọ́ kọ́lọ́ ojú káwọn èèyàn ó sí àkọ́kọ́ gbọ́ ayé dáadáa yóò tún wọlé lọ́sùn lọ fi mú mi tútù ó ní tó ní bàbá sọ pé ìjọ lọ́wọ́ ni pé ìjọ lọ́wọ́ ọ̀rọ̀ ni sí ilé ìwádìí tútù pọ̀ ní ìsìn olóṣùṣù fọ́rọ́fọ́rí <laughs> bàbá àgbẹ̀dẹ ní kí n sọ pé omi ọtọ lọ́wọ́ ọ̀rọ̀ ni wọ́n gbẹmí gbóná tí ó ju ọlọ́fun o kó lè bá a gbọ́ yín lómi gbóná tọ́ba lọ́wọ́ ọ̀rọ̀ ni ọmọ àmú o wọ́n ṣàlàyé ẹ̀fọn alánà yìí pé ẹ ìgbé tẹ́ bá mú mi tútù lóyìn ọ̀làgùn wa ni ọ̀tàkàrà nìyẹn o wọ́n ti bá ti tó wá sí ń gbẹ̀yàn dáadáa gan tẹ́ bá mú mi tútù yóò máa gbẹ̀yìn sí ni tẹ́ bá mú mi gbóná ọlọ́ ẹnìkan sọ fún alánàánú àwọn ọ̀jọ̀gbọ́n yìí pé ara ń gbóná la fi ń jẹ́ èèyàn o ara ń wọ̀m la fi ń jẹ́ èèyàn o tábìlẹ̀ tútù ẹ̀dá lọ nìyẹn o má jẹ́ kó tútù o ẹrú ọlọ́run kan tí ọ̀dà akọ rẹ̀ olówó five thousand òun fi bẹ̀rẹ̀ ń tòun o lórí àwọn ẹrú yìí kọ́lọ̀ bá ní fún alálàáfíà níta bá gbà á pín sí méjì fún ọ ní o ọba àlejò ọlá mọ́jà ní orí wàhálà o bó o láti fẹ́ gba owó yìí o. ewúrọ ń palẹ̀ mọ́ntì yìí má ti kó mu kínní má fọwọ́ gbà náà ni má afáàbù kẹbíìrì bá ń dún bẹ̀yẹ bá ń dún bẹ̀yẹ ń tiẹ̀ ṣé kínní náà ń gbé kára yìí náà máa gbọ́ o ara yìí náà máa gbọ́ wọ́tọ́rọ́ bá tẹ́ pé ọba fẹ́ ọba fẹ́ kí àwọn ẹni yìí gbádùn láti fẹ́ àlàáfíà fún wọn náà tó bá ní ràn wá lọ lórí ẹ o ibi abara wa rèé o account number wọ́n gbé ẹni ọwà lórí kíní yìí o ní account number jama rèé o ẹ pè wá pé ti jù síbẹ̀ o kì yóò kan wọ́n ní bẹ mílíọ̀nù àbí nǹkan yóò wà bá ní ten million lè ránṣẹ́ sí baba suwe o wọ́n tún lẹ́nìkan náà eléré ni ó tún bẹ́ẹ̀ náà ten million míì náà o kò lẹ́sọ̀kẹ́ jẹ́ wà ọlọ́run tiẹ̀ o. kò lẹ́sẹ̀ kan tí ó gbà wá tá a gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run dá sí o mùsùlùmí yìí dá sí nǹkan o àwọn yìí ana wọn wọn mọ̀ pé yìí ọkàn wọn o ẹja fi ìdásí tiwa náà sọ fọlọ́run pé a kì í mọ̀ bẹ́yìn náà bá ń bẹnu àkọọ́lẹ̀ tiwa náà bá ní ọkọ ẹrù ọlọ́nkan one thousand wa uh, ẹ má ní owó yẹn ẹnìkan Si tàbí bá ní lọ ọ̀hún yẹn lókè ń bẹ̀ yẹn nítorí lókè bá nígbà lókè ń bẹ̀ yẹn. lẹ́gbẹ̀ẹ́ ń bí abusa máa ma gba tẹ̀gbẹ́ bẹ̀ yẹn sakari àti débẹ̀ yẹn ẹ̀ máa gba tẹ̀gbẹ́ yẹn lẹ́wájú ń bí báyìí nǹkan. yọ́ọ̀kì ti ń gbà ẹ̀ ní ṣàìsàn ní o wọn ní gbàrú owó ìfún wa ó lágbára ọlọ́run àwọn tá a sì ń gbà fún yín náà ọlọ́run bá fi mọ bẹ́ẹ̀ yóò lò sábàbí wọ́n àná ọlọ́run wọ́n là sóbi rẹ̀ ẹ bá ní dá owó yẹn dákun tó yọ ọlọ́run. ẹ máa wí kankan. ìdáná. نودي للخير فكن أو وعلى سبا ẹ̀rù ọlọ́nkà thousand, ló mú wá o 10,000 ẹ̀rù ọlọ́nkà 10,000 ló mú wá o. سباكي فكن أول سباكي فكن أول سباكي إذا نهدي للخير فكن أول سباكي إذا نهدي للخير فكن أول أول سباك يكون أول سباك وكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نهدي للخير فكن أول سبب إذا نور أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نودي للخير فكن أول سباك Hello, hello, hello. Hello, Salamu alaikum jama. Gbogbo wa tí a ń dá sí ọlọ́run dá sí ọ̀rọ̀ kɔkan wa náà ọlọ́run wa wá lọ́wọ́ o.